Oh, ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ ẹ ẹ ní gbogbo ibikíbi ẹ bá wà o ẹ so ẹ play national bá a ṣe ń wọlé ẹjọ́ a ti dé sórí ètò lénìí a ti dé sórí ètò lénìí ẹ darapọ̀ mọ́ wa a ti dé sórí ètò ohun tá a dẹ̀ fẹ́ gbéyẹ̀wò lénìí ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ ẹ bá wa pe àwọn èèyàn wa kán darapọ̀ mọ́ wa ẹ bá wa pè wọ́n pa àti wọlé sórí ètò kí wọ́n darapọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ o. ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa o ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ o. ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ play national anthem wa ná ẹ jẹ́ ká kọ́kọ́ play national anthem wa ó ṣe pàtàkì láti máa kọ́kọ́ play national anthem wa. No? ìyẹn ni identity wa tó fi máa máa dá wa mọ̀ nítorí pé gbogbo ìlú tẹ bá dé láyé tẹ bá fẹ́ mọ irú ìlú tó jẹ́ tẹ bá ti rí flag wọn ní kété tẹ bá ti rí flag wọn ẹ ti mọ ìlú tí wọ́n ń ṣe ẹ dẹ̀ ti rí wọn tán bá ti ń sọ èdè tán bá ti ń ka national anthem wọn ẹ ti mọ irú ìlú tí wọ́n jẹ́ àní ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn pé ìlú báyìí ni ẹ bá ti rí fúláàgì location four one nine ẹ ní ìdíkà ẹ̀ṣẹ̀ máa béèrè pé fúláàgì àwọn ìlú wo leléyìí tẹ bá ti rí fúláàgì ẹni ìlú ẹ ti mọ̀ pé fúláàgì ìlú tẹ̀ ń wò yìí ìlú báyìí báyìí ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré ṣe káka national anthem wa ká tó máa bẹ̀rẹ̀. Thank you. káàbọ̀ àdúrà wa gbà ọ́ àwa ni ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ gbogbo ògo adúláwọ̀ <laughs> national anthem tá n kà yẹn ó nítumọ̀ ó nítumọ̀ a sọ pé àwa ni ògo gbogbo adúláwọ̀ ǹjẹ́ àwa ni ògo gbogbo adúláwọ̀ ǹjẹ́ àwa gan fi hàn pé ògo adúláwọ̀ ni wá ǹjẹ́ a mọra wa gẹ́gẹ́ bí ológo pé àwa ni ògo gbogbo adúláwọ̀ pátápátá tí gbogbo àgbáyé yẹ kó máa wárí fún ǹjẹ́ a ti ẹ̀ mọ̀ pé àwa gangan ni ògo adúláwọ̀ tó yẹ kí gbogbo ayé kí wọ́n máa wárí fún èyí tá a fi ń sá káàkiri tá à ń lọ ìlú onílùú lójoojúmọ́ tá à ń gba físà Amẹ́ríkà tá à ń gba físà UK tá à ń sá lọ sókè sódò ǹjẹ́ mọ̀ pé àwa ni ògo adúláwọ̀ tó yẹ kí gbogbo ilé ayé kan a máa wárí fún ilẹ̀ Yorùbá ló yẹ kó jẹ́ ọba lórí gbogbo ayé àwa fúnra wa ǹjẹ́ a mọra wa gẹ́gẹ́ bí ológo yẹn ǹjẹ́ a mọ̀ wípé nípasẹ̀ ògo tá a ní tá a bá mọ ògo yẹn lò ǹjẹ́ ẹ mọ irú èèyàn tí a jẹ́ ǹjẹ́ ẹ mọ pàtàkì ara wa ǹjẹ́ a mọ pàtàkì ara wa ǹjẹ́ a mọ bá ṣe tóbi tó nítorí náà ẹ jẹ́ ká fi sójúṣe báyìí àwa ni ògo adúláwọ̀ ẹ ẹ máa sọ fún àwọn èèyàn ní gbogbo bí tẹ́ bá wà wípé àwa ni ògo adúláwọ̀ ọlọ́run á lè jẹ́ ká rí ògo yẹn lò ọ̀tá ò ní gba ògo wa lọ́wọ́ wa bó tilẹ̀ jẹ́ pé wọ́n dọ́gbọ́n wọ́n gbé ògo yẹn wọ́n gbé pamọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a máa rí ògo yẹn lò torí tiwa ni ọlọ́run ló fún wa bó ti wùlẹ̀ wù kí wọ́n dọwọ́ bò tó á padà yọ jáde ní kété nígbà táwa gan bá ti lè ní determination wípé ọmọ ológo ni wá tó ó di dandan ká rí ògo yẹn lò ó di dandan ká ṣe kí ni ká rí ògo yẹn lò ògo tí ọlọ́run dá mọ́ wa ògo tí ọlọ́run ti dá mọ́ wa ni ọ̀tá ò ní ìgbà lọ́wọ́ wa ó di dandan ká rí ògo wa lò ọ̀nà wo la máa gbà rí ògo wa lò ọ̀nà wo la máa gbà rí ògo wa lò ó dìgbà tí a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó dìgbà tá a bá dá dúró tá a mọra wa ní ológo ó dìgbà yẹn ká tó lè rí ògo yẹn lò dáadáa torí pé àwọn kan gbé ògo yẹn pamọ́ wọ́n wá ń pera wọn ní orúkọ oríṣiríṣi ìmí àlóhùn ní UK ìmí àlóhùn ní Amẹ́ríkà ìmí àlóhùn ní Japan ìmí àsọ oríṣiríṣi orúkọ àwọn orúkọ yẹn tó bá ti wá ń dá orúkọ yẹn àwa náà a máa bẹ lọ síbi a máa sáré ẹlòmíì ó wà lórí òkè báyìí tó ń gbàdúrà pé olúwa gba físà amẹ́ríkà fún mi gba físà london fún mi ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ tó bá yẹ pé wọ́n fún wa láyè láti rí ògo yẹn lò ǹjọ́ yẹ káwa máa bẹ̀bẹ̀ fún físà ǹjọ́ yẹ ká máa bẹ̀bẹ̀ fún afẹ́ lọ ìlú kan ǹjọ́ yẹ ká máa ṣẹ̀ṣẹ̀ máa lọ sórí òkè ká lọ máa gbàwẹ̀ ká máa gbàdúrà ká máa febi panú wípé a lọ sí ìlú amẹ́ríkà tàbá fẹ́ lọ sí London tàbá fẹ́ lọ máa báwọn kan lọ fi ayé tiwa tó yẹ ká tún ìlú wa ṣe gbogbo okun àtagbára tó wà lára wa tó yẹ ká fi tún ìlú wa ṣe ìjọ yẹ ká máa kó ká máa kó lọ sí ìlú míì láti lọ máa fi kún àwọn ẹ mọ̀ pé àwọn ìlú tá à ń lọ káàkiri yìí a lọ fi ń tún orílẹ̀-èdè tiwọn ṣe ni à ń fi ara wa lọ jìn láti mú ògo tiwọn kó máa tóbi sí i ìdí nìyí tí mo fi sọ fún wa wípé ògo wa àwa la ní a dẹ̀ máa rí ìlò lágbára ọlọ́run ẹ jọ̀ọ́ mo jẹ́ kí gbogbo wa ká jọ wo tọ́pìkì tí mo fi sí ìta yìí ó ní ìtumọ̀ tọ́pìkì tí mo kọ síta yẹn ó ṣe kí ni ó ní ìtumọ̀ mo dẹ̀ fẹ́ ká jọ gbé e yẹ̀wò torí ẹnìkan kì í jẹ́ àwádé ẹ̀yin èèyàn mi nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin èèyàn mi election kù ọjọ́ mọ́kànlá ó kù eleven days tí wọ́n máa ṣe election hmm. ǹjẹ́ tí wọ́n bá ṣe election yìí tí election yìí bá wáyé ìpalára wo ló ní fún Yorùbá nation tá a gbé dání ǹjẹ́ ó tilẹ̀ ní ìpalára fún Yorùbá nation tá a gbé dání kí ni èrè wa a ti ṣiṣẹ́ a ti jìyà a ti jìṣẹ́ nítorí yorùbá nation yìí kó lè wá sáyé àìmọye ẹ̀mí ló ti lọ àìmọye ìdojúkọ láti dojúkọ nínú ìrìn àjò yìí ọlọ́run ní jẹ́ ká ṣe lásán ọlọ́run ní ṣe wá lẹ́ni tó ṣiṣẹ́ tí kò ní jèrè ẹ̀ àsìkò fún wa láti jèrè iṣẹ́ wa òun ni àwọn ọ̀tá wọlé dé wẹ́rẹ́ tí wọ́n wá ń fi ohun wọn àti ohun ète oríṣiríṣi láti tú wa ká láti má jẹ́ ká lè gbọ́ra wáyé láti má jẹ́ kí èdè wáyé ra wa ǹjẹ́ ẹ pé tí a bá lọ fi ara gbogbo bá ṣe ń ṣe èyí tá a bá continue ǹjẹ́ ẹ mọ̀ pé election yẹn máa wáyé tí wọ́n bá wá ti dìbò tí ìbò ti wáyé ǹjẹ́ ó ní ìpalára kankan fún Yorùbá nation tá a gbé dání ǹjẹ́ Yorùbá nation yìí ǹjẹ́ a máa tún máa tẹ̀síwájú àbí ó ti tán náà nìyẹn àwọn ìbéèrè pàtàkì yìí òun ló ń gbé mi nínú tó ń gbé mi lọ́kàn mo rò mi ò lè dárò mo wá wò pé àfi kí n tọ̀ ẹ̀yin èèyàn mi wá torí pé àwọn Yorùbá sọ pé ohun tá a bá jìjọ rò gígún ló ń gún ẹnìkan ò lè dá ṣe ẹnìkan ò lè dàgbà ẹnìkan kì í sì jẹ́ àwádé ǹjẹ́ tí wọ́n bá ṣe ìdìbò yìí ǹjẹ́ ó ní ìpalára fún Yorùbá nation struggle tá a gbé dání ìyẹn ni mo fẹ́ kèmi àti yín ká jọ gbéyẹ̀wò ní àṣálẹ́ yìí àbí ẹ̀yin tẹ́ bá wà láàárọ̀ tàbí ọ̀sán níbikíbi ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò ìpalára wo ló ní kí ni ewu tó wà nínú ẹ̀ fún àwa tá à ṣiṣẹ́ yìí kí ni ewu tó wà nínú ẹ̀ fún gbogbo ọkàn tó ti dìde tó ti gbé ìjàngbara ìdání ẹ jẹ́ ká jọ gbéyẹ̀wò a ò lè máa wá sórí orí apagbe ká máa búra wa lójoojúmọ́ kó jẹ́ pé gbogbo ìgbà tó yẹ ká fi máa educate àwọn èèyàn wa ká fi máa lára wa lọ́yẹ̀ ká fi máa rub mind together ká jọ gbéyẹ̀wò kí ni next action kini next thing to do kó jẹ́ pé ìjà la máa wá máa wa jà kó jẹ́ pé gbogbo ìgbà tá a ti wá sórí social media àwa búyàn ni tá ba bá bú bàbá Akíntóyè àbú Ìgbòho tá a bá bú Ìgbòho àbú yóò ní tìrí tá a bá bú ó àábú gbogbo èèyàn nítorí kíni gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti dá wa dúró sójú kan ṣùgbọ́n a sì ní àsìkò láti tún ṣe àyè sì wà fún wa láti tún ọmọlúwàbí wa ṣe òmìnira yìí ó wà lọ́wọ́ wa agbára sì wà lọ́wọ́ àwa Yorùbá nation ẹ má jẹ́ ká ríra wa bí ẹni pé ó ti tán kò tán o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àsìkò yìí gan-an ló yẹ ká dìde ká ṣera wa lẹ́yọ kan ká gbára wa mú gírí àwa tá a bá ti ṣetán ẹ jẹ́ ká dìde àwọn tó bá ti ń sùn ẹ jẹ́ ká jí wọn lójú oorun tá a bá wá jí wọn tí wọn ò bá dá wa lóhùn ìwọ̀nba àwa tá a ti jí ẹ jẹ́ ká kóra wa pọ̀ ẹ jẹ́ ká wò kí ni ká ṣe pàtàkì tí mo fi jáde lénìí òun ni wípé <clears throat> mo fẹ́ ká gbé yẹ̀wò ǹjẹ́ tí wọ́n bá ti dìbò ǹjẹ́ ó ní ìpalára kankan fún struggle tá a gbé dání ǹjẹ́ tí wọ́n bá dìbò ǹjẹ́ ó ní ìpalára fún struggle tá a gbé dání ìtorí náà ni mo fẹ́ fi ṣe calling show mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi pè wọlé ìpalára wo ló máa ní fún gbogbo àwọn jagunjagun tán ti àwọn ọmọ warriors kí n má pè wọ́n ní jagunjagun àwọn warriors wa àwọn ọ̀dọ́ wa tí wọ́n ti gbára wọn síta tí wọ́n ti rẹ́dì láti ṣiṣẹ́ àwọn ọmọ wa tí wọ́n ti ń kàǹpè fún rally tí wọ́n ti ń jáde lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lóru ǹjẹ́ tí wọ́n bá ṣe ìdìbò yìí ìpalára wo ló ní fún ẹ̀mí wọn yàtọ̀ sí yẹn wàyí pàápàá ilẹ̀ Yorùbá tí a bá wá ní afarasílẹ̀ tí wọ́n bá lọ ṣe ìdìbò yìí pẹ́rẹ́ tí bàbá wa kò bá wá wọlé tàbí wọ́n bá wọlé ǹjẹ́ ó tiẹ̀ pé wa rárá ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká rub mind together ewo ló pé wa nígbà tí wọ́n ti sọ di ẹlẹ́yàmẹ̀yà ilẹ̀ Ìgbò wọ́n gbé èèyàn tí wọ́n sílẹ̀ ilẹ̀ Haúsá wọ́n gbé èèyàn tí wọ́n sílẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n gbé èèyàn tí wọ́n sílẹ̀ kí ni ṣíṣe kí ni níṣe kí ni next action tá a bá wá ló máa ó máa ó máa yẹ bẹ̀rẹ̀ tí ò bá wá yẹ̀ síbi tẹ́ ẹ rò ń kọ́ kí ni ṣíṣe ẹ̀yin èèyàn mi àsìkò rẹ̀ láti gbọ́ fi ikùn lukùn kájọ dámọ̀ràn kájọ gbé yẹ̀wò àsìkò yìí kì í ṣe àsìkò ìjà àsìkò yìí kì ṣe àsìkò ebú àsìkò yìí kì ṣe àsìkò tá a máa máa ṣe voice call kiri inú social media inú whatsapp tá a máa máa búyàn tá a máa máa rí àṣìṣe ara wa ó kù ọjọ́ mọ́kànlá sí ìdìbò kí ni a máa ṣe kí ni ìgbésẹ̀ tó kàn ó gbé mi nínú mi ò rẹ́ni bá sọ ó ń dùn mí lọ́kàn mi ò rẹ́ni sọ fún nígbà tá a sọ pé káti ẹ̀gbà pé wọ́n ti declare ó ti lulẹ̀ wọ́n ti reclaim ó ti lulẹ̀ wọ́n ti occupy ó ti lulẹ̀ nígbà táwọn yìí ti wá lulẹ̀ ṣó ti tán náà nìyẹn ẹjọ bá mi láìkì iṣó yìí ẹ bá mi share ẹ bá mi share ká educate àwọn èèyàn wa ẹjọ ẹ jẹ́ ká educate àwọn èèyàn wa àsìkò yìí ẹ má jẹ́ ká lọ sórí platform tí wọ́n ti ń búyàn platform tí wọ́n ti ń criticize àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò yẹn rárá àsìkò kí no kàn kí ni next thing we have to a gbọ́dọ̀ plan we have to plan because ó ń gbé bí òun mọ bí mo ṣe fẹ́ ṣe mo dàrò mi ò lè dàrò nígbà tó sọ pé nísìn ṣé ìbò lọ̀rọ̀ wá kàn àbí kò yé mi mi ìmọ̀ yìí tó kan ló jẹ́ kí n wá kí ló kàn kí ló tún kù tá a fẹ́ ṣe kí ló kù gbogbo wa jọ rò ó kájọ rò ó kájọ rò ó kájọ gbé yẹ̀wò because mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe mọ́ mo dẹ̀ fẹ́ gbọ́ opinion láti ẹnu ẹ̀yin èèyàn mi torí ẹnìkan kì í jáwádé èyí tèmi ń rò lọ́kàn ó lè yàtọ̀ sí tiyín èyí tẹ̀yin ń rò ó lè yàtọ̀ sí tèmi ṣùgbọ́n tá a bá jọ fikùn lukùn mind wa together te ẹ sọ mind yín tèmi náà sọ mind mi ẹ rí wípé gbogbo ẹ̀ á lo, bó ṣe yẹ kó lọ ẹnìkan ò kì í jáwádé ẹnìkan ò lè dá ṣe ilẹ̀ Yorùbá ju gbogbo wa lọ ó tóbi ju everybody lọ ó tóbi ju bàbá akíntóyè lọ ó tóbi ju ọmọ adéyẹmọ májàsọlá òòṣà ilẹ̀ yorùbá tóbi jù wá lọ ẹnìkan ò lè dàgbà ẹnìkan ò lè dáṣe ìlú tàdé ń pè ní nàìjíríà yìí gbogbo wa la mọ bó ṣe rí wípé àwọn tó wà níbẹ̀ nígbà tó jẹ́ pé ọwọ́ ara wa la fi dìbò fún wọn la fi gbé wọn wọlé ní kété tẹ́ ẹ bá ti gbé wọn wọlé lẹ́yìn tẹ́ ẹ ti gbé wọn wọlé ẹ ò lágbára mọ́ ẹ jẹ́ ká educate àwọn èèyàn wa kí ló dé ṣé ìbò lọ̀rọ̀ wa kàn ẹ fi owó yín ẹ jẹ́ ẹ bàbá kan mo wò lórí mo wo bàbá yẹn lórí social media mo dẹ̀ ń sun ẹkún bàbá arúgbó ó fi owó ẹ̀ sínú ilé ìfowópamọ́ ó fẹ́ gba owó ó tún wá ń fi omijé ó fi ń tọrọ bí oníbàárà ǹjẹ́ inú gbogbo eléyìí iná láti sọ pé ìbò lọ̀rọ̀ wa kàn àbí kí ló kàn ṣé ìbò ló kàn ni kò yé mi o mi ò mọ nǹkan tó kàn ẹ má bínú ẹ bá mi dá sí i torí ni mo ṣe fi calling show si be number nọ́mbà tẹni pè wọlé màá tún pe nọ́mbà yẹn tí n bá ti sọ̀rọ̀ díẹ̀ ń sìn nítorí pé mo fe mo èrò ọkàn yín èèyàn mi mo fe opinion yín opinion yín matters púpọ̀ nínú journey yìí because ẹnì ẹ̀yin tẹ́ wa tẹ́ ń wò wá àwa ò ríra wa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà níta ẹ̀yin náà ní ideas lóríṣiríṣi tẹ́ ẹ lè fún wa tá a fi tá a lè fi bára wa sọ̀rọ̀ ká fi mọ okay Kini next thing to do because i don't really know mo ti ro mi ò ríro ẹ jọ̀ọ́ ó dà pé mo wo brother mi ìṣọ̀kan bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi pin ẹ bá mi tẹ ẹ bá mi tẹ nọ́mbà yẹn because mi ò tí mo fẹ́ pin ẹ̀ ń bíbá ẹ̀ bọ́ mi ò tí ì mo ti ṣetán màá pin ẹ̀ bọ̀tẹ̀ yín náà bá mi kọ síta nọ́mbà yẹn náà lẹ́rí tí wọ́n kọ síta yẹn nọ́mbà yẹn nìyẹn ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi kọ three four seven six eight six two four one seven ẹ má ì tí ì pè ẹ jọ ẹ má ì tí ì pè ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tẹ́ máa pèlè lórí díẹ̀ because number one nǹkan tó ń gbé mi nínú tí ò yé mi òun ni pé ṣé tí wọ́n bá ta bá fún wọn láyè tí a bá gbà wọ́n láyè tá a dẹra sílẹ̀ tí wọ́n bá wá ti dìbò ǹjẹ́ ó ní ìpalára fún wa bí ǹjẹ́ àtúnṣì máa continue struggle yìí kí ni àbáyọrí ẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti dìbò kí ni àwọn ohun tá a lè padà dojúkọ lẹ́yìn tí ìbò bá ti wáyé àbí kí ìbò tó wáyé kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé nítorí pé bí ọmọdé bí ọgbọ́n ọmọdé ti tèmi èmi wò ó nílùú tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ kò sówó níta kò sí epo kò síná ọ̀nà tó dára ò sí àwọn aráàlú ò lè jẹun ẹ̀mẹ́ta kánú ẹlòmíín tún ní owó gan ní báǹkì kò rí owó gbà tẹ bá tún wá mú five thousand dání nínú five thousand yín tó yẹ kẹ́ ẹ gbà kẹ́ fi two hundred gbà ẹ wá tún fi one thousand ra five thousand níbo là ń lọ kí ló kàn ṣé ìbò lọ̀rọ̀ wá kàn ní orílẹ̀-èdè tá a wà yẹn ẹjọ́ ẹ má tí ì pè mí wọlé ẹ má tí ì pè wọlé ẹjọ́ ẹ má tí ì máa pè mí wọlé ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n fi nànàná àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ má ti pè mí wọlé mo rí kọ̀ yín mi ò ní gbé ẹ má bínú ẹ fún mi ní ìṣẹ́jú méjì ẹ fún mi ní ìṣẹ́jú méjì kí n fi ṣàlàyé torí pé wọ́n sọ pé democracy lélẹ́yìí ṣé bí democracy ṣe rí ní gbogbo àgbáńlá nìyẹn ṣé bí democracy ṣe rí nìyẹn nítorí èmi ò mọ o nǹkan tí ò bá dẹ̀ yé mi mo gbọ́dọ̀ béèrè ni kádẹjọ gbé yẹ̀wò káwo bó ṣe ń lọ ètò tèmi àwa ò kì í ṣe ẹni tó máa ń búyàn torí mi ò ráyè ṣùgbọ́n ẹ jẹ́ ká educate àwọn èèyàn wa ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn wa kí ni nǹkan tó kàn kí ni nǹkan tó kàn ká kàn máa jáde síta ká máa sọ̀rọ̀ àlùfàǹṣà síra wa àwọn ìjọba yìí ǹjẹ́ àti ti ṣètò lé wọn lórí ǹjẹ́ àti ráyè láti dojúkọ wọn bóyá tó bá jẹ́ pé àwọn ìjọba yìí la bá dojúkọ látijọ́ yìí tí à ń sọ̀rọ̀ sí tí à ń fi ọ tá à ń tí gbogbo wa team up èyí tá a fi wá team up tẹ́ fi bú àwọn olórí wa àtàwọn tó ń ṣiṣẹ́ wọn èyí tá a fi ń bú wọn yìí tó bá pẹ́ àwọn ìjọba yìí la bá dojúkọ bóyá ọ̀nà àbáyọ ìbá ti ti wà bóyá ọ̀nà àbáyọ ìbá ti wà nítorí náà ẹ jọ̀ọ́ kí ni ọ̀nà àbáyọ kí ni ká ṣe kí ló kàn báwo ni ká ṣe ṣe ọ̀nà wo ni ká gbé gbà ẹ jọ̀ọ́ ẹni tó bá máa bá wa pè wọlé ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ìjàǹgbara ẹ má dẹ̀ jẹ́ ká bú ẹnikẹ́ni ẹ má yẹ ká bú ẹnikẹ́ni ẹ jọ orí ìkànnì yìí èmi ò fi àyè gba kéèyàn wá búyàn láì jẹ́ pé ẹni yẹn bá kọjá àyè ẹ̀ àwa ò kì í ṣe lẹ́ẹ̀kẹ́ èbú a ò ní bú ẹnikẹ́ni ẹ bá wa sọ̀rọ̀ lé lórí kí ni ká ṣe kí ló kàn kí lẹ́yìn rò pé ká ṣe nítorí pé tí ọmọ adéyẹmọ bá pè fún rálì rálì lèmi rò pé ó yẹ ká máa ṣe ṣùgbọ́n nígbà tẹ wá ní pé rárá o a gbọ́dọ̀ ṣe rálì mọ́ a gbọ́dọ̀ jáde fún rálì mo. ẹjọ́ ta ló mọ nǹkan tó kàn tí ká máa ṣe ẹjọ́ ta ló mọ nǹkan tó kù tí ká máa ṣe because tí wọ́n bá di ìbò yìí èmi ò mọ àbáyọrí ẹ̀ o mi ò mọ nǹkan bó ṣe máa wá padà jẹ́ ìdí pàtàkì tí mo fi jáde nìyẹn ó tiẹ̀ wá ó tojú sú mi pátápátá ó tojú sú mi ó tojú sú mi gbogbo ìlú ta ti rí tí wọ́n ti ń ṣe democracy ọmọ ìlú ló máa ń ní agbára ará ìlú ló máa ń ní agbára ará ìlú ló máa ń ní sè é ará ìlú ló máa ń ní sè ní gbogbo ìlú tó jẹ́ pé ará ìlú máa dúró fún ẹ̀tọ́ wọn self determination kì í ṣe crime o ẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ wa ni a ní right sí self determination ẹ má yẹ kẹ́nikẹ́ni parọ́ fún wa pé tó bá ti dìbò tán ẹ kinní kan nítorí ẹ ní òye mi mi ò dẹ̀ fẹ́ sọ nǹkan tí ò yé mi ìdí pàtàkì nìyí tí mo fi gbà yín láyè ẹ̀yẹ mi ẹ pè wọlé ẹ jẹ́ ká jọ rub mind together àsìkò ti àsìkò ẹ lè pè mí báyìí ẹ lè pè ẹ lè pè mí wọlé sórí ẹ lè pè mí wọlé sórí three four seven six eight six two four one seven ẹ lè pè mí wọlé sórí aago yẹn ẹ lè pè mí wọlé okay ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n connect yín oh sorry mo ti lọ kọ́ọ̀tì ẹ̀ ẹ má bínú ọwọ́ mi ló ṣèèṣì kọ́ọ̀tì ẹ̀ ẹ mo fẹ́ connect yín mọ́ bluetooth ni ẹ má bínú ẹ má bínú tí mo bá kọ́ọ̀tì ẹ̀ ọwọ́ mi ló ṣèèṣì ẹ lè bá mi pè wọlé padà ẹ jẹ́ kí n ẹ jẹ́ n connect ẹ̀ mọ́ bluetooth so kájọ rub mind together ẹnìkan kì í jẹ́ àwádé a ò lè dá ohunkóhun ṣe a lè dá ṣe a lè dá ṣe ẹ pè wọlé ẹ ṣe láàárọ̀ ilé ní ilé ní a tún ti rí àwọn ibi tó jẹ́ wípé wọ́n ń dá iná sí gbogbo ojú ọ̀nà òpópó. ẹ má bínú ọwọ́ mi. ẹ yà sọ́ọ̀rì. ẹ kálẹ́ wa ẹ kálẹ́ ẹ kálẹ́ láti nàìjíríà ẹ kálẹ́ o ó jàre àṣẹ ìtẹ̀dùmarè. ẹ̀ẹ́dẹ̀ adẹ̀fù àtúnṣe lórí pẹ́sọ̀n tí ẹ béèrè. bẹ́ẹ̀ni. nọ́mbà one nọ́mbà one àkọ́kọ́ kò sí nǹkan tó ń jẹ́ nàìjíríà mú láti two thousand and fourteen. okay so kò yẹ kí election wáyé kò yẹ kí election ti wáyé mọ́ nítorí pé kí ni amalgamation tí wọ́n fi sọ wá pọ̀ tó fi ta fi jẹ́ nàìjíríà láti nineteen fourteen to two thousand and fourteen ó ti expire so election tí wọ́n ń ṣe yẹn ìka táwọn èèyàn wá ń tẹ̀ yẹn lọ fi àwọn àwọn pọlí àwọn gọ́fìmẹ̀ntì fi ń rí ní ohun amalgamation yẹn so nígbà tó yẹ ta bá lè dúró lórí gbogbo a bá lè dúró lórí òṣù wípé a fẹ́ kí election wáyé tẹ́lẹ̀ tó bá ti wáyé definitely amalgamation yẹn ó máa collapse pátápátá finally tó oníkálukú dẹ̀ máa wájú jókòó kí kájọ máa ṣe lọ ni àbí kájọ máa àbí kẹ́níkálukú dọ́mù yẹ́ èdè yẹ fún election yẹn kò yẹ kẹlẹsùn kò yẹ ká gbà wáyé rárá lórí ti ọ̀rọ̀ Yorùbá nation nǹkan tí a lè fi lọ náà ni super mega rally. ok. ṣe pé gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tó máa dúró tó tó máa dèdè tó tèrò máa pọ̀ dáadáa. wọ́n ní super mega rally la lè fi lọ tí gbogbo àgbáyé máa rí wa dáadáa. à ń gbọ́ yín ẹ bá wa gbóhùn sókè dáadáa. ok. bákan náà bákan náà tẹ́lẹ̀ mọ̀ pé nàìjíríà gangan fúnra rẹ̀ àwọn fúnra àwọn gangan ni terrorist. bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó yẹ kí wọ́n fi máa bá àwọn ọ̀tajà bóyá wọ́n fi wá kógun wá bá wọn nínú ilé òun ni wọ́n fi wọ́n fi kojú àwọn àwọn ọmọ ìlú tọ́jọ́ citizen nàìjíríà tábánikà wò ó sìn wọ́n ní wọ́n ti kó nǹkan wọlé wọ́n ti kó bọ̀ wọlé wọ́n ti kó mọ́tò wọlé ṣé taná fẹ́ fi bájà ṣé àwọn ṣé àwọn South Africa ló fẹ́ wá bá wọn jà ni wọ́n fi ń pèpè àfogun kò sí kọ́ńtì kankan tó fẹ́ wá bá wọn jagun náà gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n fẹ́ fi bá àwọn ọmọ ìlú jà nǹkan tí ò tẹ́ wa lọ́rùn lọ́ fẹ́ fọ́ọ̀sì wa láti ṣe tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ok. ṣé kò tí mo sọ yé mi tó mega rally super mega rally la lè fi gbara wa lẹ̀ bàbá lè máa ṣe super mega rally yẹn náà táwa náà dúró tán. ok gbogbo ọmọ tó bá gbà ní ká tó bá gbé wa ní tútù káwa gbé fún wọn ní tútù tó bá lè gbé wa ní gbígbóná ká gbé fún wọn ní gbígbóná bọ̀tẹ̀ mímọ̀ pé nàìjíríà fúnra ara ẹ̀ ní gbé wa ní tútù gbígbóná náà máa fẹ́ gbé wa. ok nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ta lè fi gbára wa láyé ta lè fi gbára wa kúrò ẹ ṣe púpọ̀ ìyá wa odò àgbè wa o. àṣẹ àṣẹ o ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀. nǹkan tí àwọn brọ́dà mi fọwọ́ sí tiwọn ni wípé kò tiẹ̀ yẹ kí election wáyé rárá kò tiẹ̀ yẹ ká gbà rárá kí wọ́n ṣe ìdìbò débi pé tó bá ti dé ìbò kò tiẹ̀ yẹ ká gbà rárá ojú wo lẹ́yìn fi wò ó ojú tèmi fi wò ó òun kọ́ lẹ́yìn máa fi wò ó ojú táwọn fi wò ó nìyẹn wípé kò yẹ kí election yẹn kò yẹ kí ìdìbò yẹn wáyé rárá wípé kò tiẹ̀ yẹ ká gbà á láàyè kó tiẹ̀ ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ti yín ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn la máa fi wò ó ẹ bá wa pè wọlé ẹ bá wa pè wọlé ká mọ máìndì tiyín àti pé gbogbo ìlú tèmi ti ń rí láyé níbi tí rúkèrúdò bá ti ń ṣẹlẹ̀ tí ìlú ò fara sin tí ìlú ò fara rọ wọn kì í dìbò níbẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn olórí táwa ní hmm, àwọn alágbára ilẹ̀ tiwa kò rí bẹ́ẹ̀ o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o kò rí bẹ́ẹ̀ o tá a le lè fi ikùnlukùn ọ̀nà wo la máa gbé gbà nǹkan tí brọ́dà mi sọ ń ti wọn ni wípé ọ̀nà tó yẹ ká gbà ni láti jẹ́ pé ọ̀nà tí ìbò òfin ní wáyé ọ̀nà wo wá la máa gbà báwo la ṣe fẹ́ ṣe kí ni ká ṣe a ò fi ní gbà kí wọ́n ṣe àbí kí ni àwa lè ṣe láti jí àwọn èèyàn lójú oorun láti jẹ́ kí àwọn èèyàn wá mọ̀ pé ìbò yìí tẹ́ ẹ fẹ́ dì àwa tí ilẹ̀ yorùbá a ò fara mọ́ àwa self determination àwa ò fara mọ́ àwa ò lọ́wọ́ sí i kí ni àwọn ìgbésẹ̀ tá a lè gbé láti jẹ́ pé kí wọ́n kí wọ́n mọ̀ pé àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí àwa ò fọwọ́ sí i a ò fara mọ́ kí ni ìgbésẹ̀ tẹ́yìn rò ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ wò ẹ jẹ́ ká jọ yẹ̀ wò ìjọba tó wà níta yìí ìlú ò fararọ ètò ààbò kò sí ètò ààbò kò sówó kò sí oúnjẹ kò sí ìgbáyé gbádùn kankan gbogbo ìlú ó ríru durudu ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti ṣe ìdìbò ǹjẹ́ tí wọ́n bá di ìbò yìí ìgbà ìpalára wo ni ó ní fún àwa tá a gbé Yorùbá nation dání ǹjẹ́ tí wọ́n bá ti ṣe ìdìbò ǹjẹ́ Yorùbá nation yìí ǹjẹ́ ó sì continue àbí ó ti parí ni ẹ jẹ́ ká jọ yẹ̀ wò ẹ bá mi like iṣó yìí ẹ bá mi like ẹ jọ ẹ bá mi share ẹ bá mi like ẹ pé àwọn èèyàn wa wọlé ẹ jẹ́ kí àwọn èèyàn wa wọlé síbí kí wọ́n mọ̀ pé a ti wà níta a ti wà níta láti láti educate ara wa ká jọ gbé yẹ̀wò kí ni ọ̀nà àbáyọ kí ni next thing kí la tún fẹ́ ṣe kí ló kàn láti ṣe ṣé ìbò ni ọ̀rọ̀ wa kàn lásìkò tá a wà yìí ni àbí kini ni nǹkan tẹ̀yìn rò pa lè ṣe nítorí pé ó rú mi lójú ó rú mi lójú èmi ò tí ì ríru ìjọba tó máa ń fara ni mẹ̀kúnnù mẹ̀kúnnù ló forí kó gbogbo ohun tó wà nílẹ̀ yìí àwọn ọmọ tí wọ́n wọn ò sí nílé o àwọn ọmọ wọn wọ́n wà nílùú òkèèrè níbi tí wọ́n ti ń kàwé tí wọ́n ti ń gbé ayé dáradára ẹ̀yin kan wọ́n á kó bọ́n lé lọ́wọ́ wọ́n á kógi lé yín lọ́wọ́ wọ́n á kàdá lé lọ́wọ́ wọ́n á ní kẹ́ ẹ lọ máa para yín wọ́n á ní kẹ́ ẹ lọ máa ṣára yín wọ́n á ní kẹ́ ẹ lọ máa gún ara yín ọmọ tí wọn ò ní tẹ̀lé yín lọ síbẹ̀ o tó bá di ọjọ́ tí wọ́n fẹ́ lò yín láti lọ máa dojú ìjà ara yín ọjọ́ náà ni wọ́n máa rántí pé ah àwọn ọmọ líle kan wà níbì kan ẹ lọ kó wọn ẹ lọ fún wọn lówó ẹ lọ pè wọn ẹ lọ ká gbálé wọn lọ́wọ́ ẹ lọ ká dálé wọn lọ́wọ́ kan máa para wọn ẹ̀yin náà dẹ̀ ní wẹ̀yìn wò kẹ́ ẹ tó máa ṣe gbogbo eléyìí ṣùgbọ́n àwọn ọmọ tí nítorí wọ́n bá fẹ́ inú gírèètì wọn tó fẹ́ búra fún wọn sínú ọ́fíìsì àwọn ọmọ wọn ìyàwó wọn àwọn náà máa wé gèlè gẹ́ngẹ́ tó máa wọ bàtà tó dára tí wọ́n máa máa ya fọ́tò wọn ò ní bẹ́ẹ̀ yín ya fọ́tò wọn ò ní jẹ́ kẹ́ ẹ wọ wọn ò ní jẹ́ kẹ́ ẹ súnmọ́ rèbèrègbè ibi tí wọ́n bá wà nítorí wọ́n mọ̀ pé ẹ ò ṣe é rí mọ́yàn ibi tẹ́ ẹ ti ṣe é rí mọ́ wọn níbi tí wọ́n ti máa rí yín lò lásìkò ìdìbò láti jẹ́ pé kẹ́ ẹ lọ para yín ọmọ iná là ń rán síná ẹ ṣe irú ẹ̀ ni ẹ̀yin fẹ́ máa ṣe lọ ẹ̀yin ọmọ ológo ẹ̀yin tẹ́ ẹ ní ògo wọn ò jẹ́ kẹ́ ẹ rí ògo yín lò mo ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ lógo wọn wá sọ yín di jàǹdùkú wọn sọ yín di ọmọ ọmọ ọmọ ọmọ ìsọta wọn sọ yín di ọmọ ọmọ iná làárán síná ẹ̀yin náà ní kẹ́ ẹ lọ máa fọwọ́ ara yín para yín gbogbo nǹkan tí wọ́n kó lé yín lọ́wọ́ láti lọ fi ṣá ara yín láti fi gún ara yín ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o wọn ò ní kó fáwọn ọmọ tiwọn o àwọn ọmọ tí wọ́n wà níbi tí wọ́n jókòó sí tí wọ́n ti ń gbádùn tí wọ́n ń jayé bí ọlọ́ba bí ọmọ wọn bá ṣe àárẹ̀ àwọn ò ní lọ sílé ìwòsàn tẹ̀yìn lọ yẹn o ọmọ Buhari mélòó lẹ rí ní báǹkì táwọn èèyàn ti ń sunkún ọmọ Buhari mélòó lẹ rí nílé epo ọmọ olóṣèlú mélòó lẹ ti bá pàdé ní ilé epo tẹ̀yìn ti ń repo ọmọ olóṣèlú mélòó lẹ ti bá pàdé nínú báǹkì tó wá gba owó tóun náà sunkún báwọn èèyàn wá ṣe ń sunkún bàbá àgbàlagbà ìyá àgbàlagbà wọ́n ń kérora wọ́n ń kígbe wọ́n ń sunkún kíkorò lórí ohun tí wọ́n làágùn tí wọ́n fi pamọ́ sí ilé ìfowópamọ́ wọ́n wá fẹ́ gba owó náà jáde ó wá dogun ó dọdẹ wọ́n sunkún ká tó lè jẹun wọ́n sunkún ká tó lè fi owó ara wọn ká tó lè fi jẹun sínú ara wọn tí wọ́n bá tún fẹ́ gba owó náà tán bá fi tọ́rọ́ síbẹ̀ wọ́n á tún gba kọ́bọ̀ lórí ẹ̀ ìjó lẹ́tọ̀ọ́ kí irú ẹ̀ kó máa ṣẹlẹ̀ ìjó lẹ́tọ̀ọ́ kí ìdìbò kó wáyé tí ìdìbò bá wáyé kí ni ti Yorùbá nation ti máa jẹ́ níbo ni Yorùbá nation máa dé dúró níbo la fẹ́ kọjú sí ọ̀nà wo la fẹ́ gbé gbà báwo ni ká ṣe ṣe ẹ jọ̀ọ́ ẹ pè mí wọlé ẹ jẹ́ ká mọ máìdì yín ẹ jẹ́ ká mọ èrò ọkàn yín ẹ pè mí sórí nọ́mbà yìí three four seven six eight six two four one seven ẹ pè mí sórí aago ẹ jẹ́ ká mọ èrò ọkàn ti yín náà ẹ jẹ́ ká mọ máìdì yín torí ẹnìkan ò lè dá ṣe ẹnìkan kì í jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́ a ò kàn lè máa wá sórí aago lójoojúmọ́ ká máa wá bú bàbá wa ká máa wá bú àwọn ìyá wa ká máa wá sọ̀rọ̀ àlùfàṣá ẹ jẹ́ ká educate ara wa ẹ jẹ́ ká educate ara wa kí ló kù tá a tún fẹ́ ṣe tí election bá wọlé dé tí àwọn ènìyàn wá bá lọ dìbò ǹjẹ́ ó tilẹ̀ pé àwa yorùbá bí tẹ́ ẹ bá sọ pé yorùbá ló máa jámọ́ lọ́wọ́ tó bá jámọ́ haúsá lọ́wọ́ tẹ́ ẹ bá ní haúsá ló máa jámọ́ lọ́wọ́ tó bá jámọ́ ìbò lọ́wọ́ ǹjẹ́ ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ rárá ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká tiẹ̀ lọ láti dìbò ǹjẹ́ ó tiẹ̀ tọ́ ká lọ dìbò ká gbé ìjàngbara sílẹ̀ nínú ìjàngbara yìí kí ni ìpalára wo ló ní fún ìjàngbara tá a gbé dání nítorí pé gbogbo ara mọ̀ pé 1914 amalgamation ó ti expire láti 2014 ní kété tá ẹ bá dẹ̀ ti lọ ń tẹ ìka tẹ́ ẹ lọ ń fi ìka yín padà sínú pépà ẹ ti renew amalgamation that means à ń sọ fún ìjọba pé epo tẹ́ ẹ ló wọ́n yìí epo yìí kò wọ́n ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ share ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn wọlé wá kí wọ́n mọ̀ pé wà níta ẹ káwọn èèyàn wá kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ ìṣítí ẹ ká fi kùn lukùn ẹ ká fi ọkàn wa kájọ fi yíra wọn ká mọ kí ni ká ṣe kí ni next thing to do because àwọn ò mọ kí la máa ṣe ìdí nìyí tá a fi jáde síta ó ń gbé mi nínú ó ń gbé mi lọ́kàn pé kí ló kàn kí ni ṣíṣe ṣé ìbò ló kàn nítorí pé ní kété tá a bá ti dìbò à ń sọ fún ìjọba nàìjíríà pé ìyà tá à ń jẹ nílẹ̀ yorùbá ìyà tí àwa ọmọ yorùbá ń jẹ ìyà yìí ò tí ì tó à ń sọ fún wọn pé kí wọ́n bá wa fi kún ìtumọ̀ ìdìbò tẹ́ fẹ́ lọ dìbò nìyẹn ìtumọ̀ ìka tẹ́ ẹ fẹ́ lọ tẹ̀ nìyẹn ìtumọ̀ pé ẹ fẹ́ lọ dìbò ẹ fẹ́ lọ tẹ ìka èmi ò ní kẹ́ ẹ má dìbò mi ní kẹ́ ẹ má tẹ ìka o mi ní kẹ́ ẹ má tẹ̀lé ẹni tó wù yín ǹjọ́ lẹ́tọ̀ọ́ àti pé kí ni ìjàngbara tá a gbé dání yìí kí ni ìpalára tó ní. ẹ bá mi pè wọlé ẹ bá wa dá sí ètò ẹ jẹ́ ká jọ fi máìdì wa ká jọ fi rọ́ọ̀bù ara wọn ẹ jẹ́ ká mọ kí ni ẹ̀yin ní lọ́kàn kí ló wà lọ́kàn tiyín kí ni èrò ọkàn yín kí lẹ̀yin rò wípé ó yẹ ká ṣe kí ni ká ṣe nítorí pé a ti gbìyànjú láti bí ọdún mẹ́ta láti gbìyànjú láti sọ̀rọ̀ yìí láti wà lórí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ò sí lójú kan o Yorùbá nation ó move forward ní báyìí tẹni ẹ ò ṣe rálì mọ́ rálì la dẹ̀ lè ṣe rálì yìí la lè ṣe rálì la lè ṣe láti bọ́ kúrò ní ọwọ́ wàhálà yìí rálì nìkan la lè ṣe o tá a bá múra tá a bá ṣe rálì ẹ rí wípé ìjọba yìí wọ́n mọ̀ pé rálì tá à ń ṣe yẹn ó ń ìtì wọn gan wọn ò fẹ́ ká ṣe é àwa náà wá gbà fún wọn láti káwọ́ bọnú ní èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká kárí bọnú ẹ má yẹ ká káwọ́ bọnú ẹ má yẹ ká máa wò pé ṣe bí ìlẹ́sàn náà ti dé tán kí la tún fẹ́ máa jáde fún àkókò ní fún wa láti ṣe more awareness àkókò ní fún wa láti polongo Yorùbá nation fún gbogbo àwọn tó wà lábúlé fún gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti ń múra àti lọ tẹ̀ka ká jẹ́ kí wọ́n mọ̀ pé àsìkò yìí kọ́ ni àsìkò láti tẹ ìka àsìkò tá a wà yìí kò yẹ ká tiẹ̀ jáde rárá láti darapọ̀ mọ́ ohunkóhun èyí tó bá jẹ mọ́ ìdìbò lọ́dọ̀ ti tàwa Yorùbá nation kí ni a fẹ́ ṣe kí ni ká ṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi kí ni next thing to do because a lè máa a lè wà báyìí ká kàn dúró bẹ́ẹ̀ àsìkò náà ti tó tó yẹ ká jáde síta ẹ jẹ́ kí bàbá wa Májàsọ́lá Òòṣà ẹ jẹ́ kí bàbá pé fún rálì kí ní èrò ọkàn ti tèmi bẹ́ẹ̀ mi ṣe é rò ó tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín ẹ̀yin náà lè pè wọlé wípé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ lérò ọkàn tèmi tá a bá jáde síta tá a bá jáde síta náà máa tó mọ nǹkan tó ń ṣe wá tá a bá ṣe dákẹ́ bá a ṣe dákẹ́ yìí wọ́n á rò pé a ò ṣe Yorùbá lè sọ pé ọwọ́ wọn ti bà wá àsìkò yìí gan-an ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tilẹ̀ rò pé ah Yorùbá nation yẹn òkúkú ṣe mọ́ wọn ṣe mọ́ ẹ jẹ́ ká lọ tẹ̀ka ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ wọn gbogbo ọgbọ́n tí olóṣèlú dá lọ́ fi da àwọn èèyàn sáàárín wa láti máa tú wa ká láti máa dá ìdáyédè lẹ̀ láàárín wa nìyẹn kò sí ọgbọ́n mìíràn kò sí ọ̀nà mìíràn tí wọ́n gbà láti dá ìrìn àjò yìí dúró ju pé wọ́n wò pé a máa ń tètè gba gbogbo nǹkan téèyàn bá ti gbé wá sí àárín wa ẹni tó jókòó tó ṣe voice call tó sẹ́ǹdì ẹ̀ síta ẹ ò mọbi tó wà tó ti sẹ́ǹdì voice call yẹn ní kété tẹ́ ẹ bá ti rí voice call yìí ẹ bẹ̀rẹ̀ sí pín kiri ẹ bẹ̀rẹ̀ sí fi dànù platform rú gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó fà wá sẹ́yìn nìyẹn ṣùgbọ́n tá a bá ṣe wà yìí kí ni èta tá a lè ṣe kí ló kàn nítorí mò ń tẹnu mọ́ ǹjẹ́ tí election yìí bá ti wáyé tí ìdìbò bá ti wáyé ǹjẹ́ ìpalára kankan wà fún Yorùbá nation ǹjẹ́ ó ní ìpalára tó máa kó bá Yorùbá nation àbí kò ní ìpalára nítorí pé mo rò títí èmi nìkan mi ò lè dárò mo jókòó jókòó mo gbé yẹ̀wò lọ́tún mo gbé yẹ̀wò lọ́sì pé kí la wa fẹ́ ṣe kí ni ṣíṣe kí ló kàn la tún fẹ́ mú gbọ́ a ti ṣe ati a ti ṣe gbá àti ẹ̀ tún ti ṣe àwọn nǹkan mìíràn tí kò yẹ ká ṣe tí àwọn mìíràn tó tiẹ̀ ti jẹ́ pé ó fa wàhálà láàárín wa púpọ̀ púpọ̀ ẹ a ti lọ occupy a ti lọ declare a ti lọ ṣe gbogbo irú àwọn nǹkan wọ̀nyí gbogbo irú àwọn nǹkan wọ̀nyí náà ó pẹ̀lú nǹkan tó fà wá ṣùgbọ́n àsìkò tá a wà yìí báyìí àsìkò ìdìbò rèé tí gbogbo àwọn ìyálájé ìyálọ́jà tí wọ́n máa múra kẹ̀tíkẹ̀tí láti lọ dìbò ǹjẹ́ àwa dákẹ́ báyìí táwa máa wò wọ́n ni ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká pè fún rálì ẹ jẹ́ ká kóra wa síta ẹ jẹ́ ká polongo ẹ jẹ́ ká ṣe awareness ẹ jẹ́ ká kéde sí wọn létí pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìjó dára bí ìlú ṣe rí kò síná kò sówó kò sépo ìyà tó ń jẹ aráàlú lásìkò yìí tí a bá lè educate wọn tá a ṣe awareness dáadáa ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ tí ò yé wọn wọ́n á wá rí gbogbo ìdí tá a fi ń pariwo látijọ́ yìí wọ́n wá rí gbogbo ìdí táwa fi ń ké tantantan lójoojúmọ́ wọ́n wá gbogbo àwa hàn sí wọn kedere wọ́n mọ̀ pé ìjà tiwọn náà là ń jà wọ́n mọ̀ pé ìwà iṣẹ́ wọn là ń ṣe wọ́n mọ̀ pé kì í ṣe pé àwa tá à ń pè fún Yorùbá nation a kì í ṣe oníjàgídíjàgan a kì í ṣe jàǹdùkú ènìyàn a kì í ṣe ẹni tí mo da ìlú rú à ń pè fún òmìnira òmìnira dára ju gbogbo èyí tá a gbé dání yìí lọ òmìnira nǹkan tí a ń pè ní òmìnira tí a bá wà nínú òmìnira ah ayé àrọ gbogbo wa lọ́rùn ká polongo fún wọn ẹ jẹ́ ká gbé rálì dìde ẹ jẹ́ kí rálì jáde síta ẹ̀yin tẹ́ ń bínú mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jẹ́ ká fọwọ́wọ́nú àsìkò yìí kọ́ ni ká máa bínú síra wa àsìkò yìí kọ́ ni ká máa bára wa jà ẹ jẹ́ ká gbé gbogbo tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ èyí tá a ti gbé dání láti bí ọdún kan sẹ́yìn ẹ jẹ́ ká gbé kalẹ̀ ó ti tó àsìkò fún wa láti fọwọ́sowọ́pọ̀ láti gba ìlú wa láti gba òmìnira ìjà òmìnira ni ìjà ń gbára eléyìí kì í ṣe pé bóyá ká máa wá bọ́ta ká máa wá criticize ara wa ẹ má yẹ ká máa criticize ara wa ẹ jẹ́ ká jáde síta ẹ jẹ́ ká gba òmìnira ẹ jẹ́ ká fọwọ́sowọ́papọ̀ nínú ìfọwọ́sowọ́pọ̀ ibẹ̀ la máa ti débi tá à ń lọ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin sísítà mi gbogbo tẹ́ ń bínú ẹ jẹ́ ká pa ìbínú tì ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dẹ̀yọ̀ kan mo bẹ̀ yín nítorí tí ọlọ́run mo fi ọlọ́run lódùmarè tó ṣẹ̀dá èmi àti ẹ̀yin mo fi bẹ̀ yín ẹ jẹ́ ká ro ti àwọn èwe tó ń bọ̀ lẹ́yìn ẹ bá ro tara wa nìkan ìjàngbara yìí bá a ṣe ń ṣe yìí a ò ní rí gbà ṣùgbọ́n tá a bá ro pé àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn oyún inú àwọn àṣà ẹ̀bí àwọn ọmọ tí ò tí ì dáyé rárá àwọn máa ṣàdúrà fún wa ẹlẹ́dàá àwọn máa ṣe àdúrà fún wa ẹ jẹ́ ká dìde ká sọra wa dẹyọ kan ẹ jẹ́ ká gbé gbogbo criticize and criticize wa ẹ ẹ ká má criticize ara wa mọ́ ẹ báyìí ká bú ẹnikẹ́ni mọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tá a bá ro dídùn ìfọ̀n àá rọra dé egun o mo bẹ̀ yín mo rọ̀ yín mo fi ọlọ́run bẹ̀ yín ni o ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ẹ jẹ́ ká jọ ja ìjà yìí ká gba òmìnira ẹ jẹ́ ká jáde bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ kì í ṣe bá a ṣe bẹ̀rẹ̀ nìyí a ò bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká padà sí ìfẹ́ àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ tá a fi ń kóra wá síta bí ọmọ mẹ́jọ tí wọ́n fi ń rí wa gẹ́gẹ́ bíi pé àwọn wò lélẹ́yìí àsìkò ti tó tó yẹ ká jèrè iṣẹ́ tá a ti ṣe sẹ́yìn àsìkò ìkórè lélẹ́yìí ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n tún fi dúdú bo àwọn èèyàn wa loju, nígbà tí àwa tá a la fẹ́ jà fún òmìnira tí àwa gangan ò dúró ní ìṣọ̀kan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan ẹ jẹ́ ká lọ wà ní ìṣọ̀kan ìṣọ̀kan òun mo bẹ̀ yín ni ejo, jọ̀ọ́ sister mi ẹ̀yin brother mi ẹ jẹ́ ká padà sí ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ tá à ń lò fi ń bára wa ṣe ẹ jẹ́ ká padà sórí ẹ̀ ẹ ká padà sórí ìfẹ́ yẹn ìfẹ́ yẹn nìkan òun ló lè gbé wa débi tá à ń lọ tá a bá ń wo bá ṣe ń ṣe yìí tá a bá kọ̀ntínú báyìí ó máa ní agbára púpọ̀ ó máa ní agbára púpọ̀ a dẹ̀ máa fún àwọn olóṣèlú láyè láti jẹ lọ mọ́ wa lára ẹ má yẹ kí wọ́n jẹ lọ mọ́ wa lára ẹ jẹ́ ká dìde ká fọwọ́sowọ́ papọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọlé ẹ share opinion yín pẹ̀lú mi nǹkan tẹ̀yin náà bá rí sí ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò tó bá yẹ pé bó ṣe ń lọ yìí bẹ́ẹ̀ náà ni ká fi sílẹ̀ ká lajú wa sílẹ̀ títí tí wọ́n máa fi ṣe election tó ó kù sí wa lọ́wọ́ o ọwọ́ wa ló kù sí o ọwọ́ wa ló kù sí ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gba òmìnira òmìnira nínú òmìnira yìí àwọn àǹfààní tó wà nínú ẹ̀ pọ̀ púpọ̀ tá a máa ṣàlàyé fún yín tó bá yá gbogbo wa náà la mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká jáde síta ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká pè ẹ jẹ́ ká pè wọlé ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n mọ opinion yín ẹ jẹ́ kí n mọ opinion ọ̀nù yín ẹ jọ̀ọ́ kí dẹ̀ yín rò wípé ká ṣe torí pé tí election tí ìbò yìí bá wáyé ṣé ó léwu fún wa àbí kò léwu ṣé tí ìdìbò bá wáyé ṣé ìdìbò ní ká dúró dè kó wáyé àbí kílẹ̀ yín rò lérò ọkàn tiyín èrò ọkàn tiyín ni mo fẹ́ gbọ́ o tó bá yẹ pé ṣe lẹ̀ rò pé kakúkú jẹ́ kí wọ́n ṣe election tán ǹjẹ́ tí wọ́n bá ṣe election tán tí ìbò bá wáyé ṣé Yorùbá nation ṣó nípa ṣó ní ipa kan tó máa kó bá wa ṣó ní ìpalára kankan tí Yorùbá nation máa ní lẹ́yìn ìdìbò àbí kò ní àbí tí wọ́n bá dẹ̀ ti ṣe ìdìbò tán ó ti tán náà nìyẹn ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ láti èrò ọkàn yín ẹ jẹ́ ká mọ̀ láti inú yín ṣé tí wọ́n bá dìbò ìpalára wo ló ní fún ilẹ̀ Yorùbá ìpalára wo ló ní fún ìjàngbara tá a gbé dání ìjàngbara tá a gbé dání ìpalára wo ló ní fún ìdí tí mo fi pè tí mo fi ń béèrè fún pípè wọlé nìyẹn tẹ́ ẹ bá pè wọlé tẹ́ ẹ bá sọ máìdì yín tẹ́ ẹ sọ èrò ọkàn yín tá a mọbi tí a lè kọrí sí nítorí pé ẹnìkan kò kí ń jẹ́ àwádé ẹnìkan ò kí ń jáwádé o ẹnìkan ò kí ń jáwádé a ò dé lè dáṣe a lè dáṣe o ẹ jẹ́ kí n tẹ nọ́mbà mi sí bí ẹ jẹ́ kí n tẹ three four seven six eight six two four one seven ẹ̀yin tẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé kẹ jẹ́ kí n mọ máìdì tẹ̀yin náà ẹ pè wọlé bóyá ojú tèmi fi ń wò kọ́lẹ̀ yín fi ń wò ó wípé tí a bá gbà kí ìdìbò wáyé ǹjẹ́ ó ní ìpalára fún àwa ọmọ Yorùbá tàbí fún ìjàngbara tá a gbé dání ṣé ìpalára wà fún un ṣó ní ìpalára fún ìjàngbara tá a gbé dání nítorí pé nǹkan tá a gbé dání yìí ó yẹ ká parí ẹ̀ o tá a bá parí ẹ̀ ṣó léwu fún wa àbí kò léwu a gbọ́dọ̀ jọ gbé yẹ̀ wò ẹnìkan kì í jẹ́ àwádé ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò nọ́mbà ni three four seven six eight six eight six two four one seven ẹ lè pè wọlé sórí nọ́mbà yẹn láti jẹ́ pé ká mọ máìndì tẹ̀yìn náà ẹ jẹ́ ká mọ máìndì yín ká wò ó kí ló ń ṣẹlẹ̀ ǹjẹ́ tí a bá ti dìbò ṣé ó ní ìpalára àwọn wo ló ní ìpalára fún ṣé ká continue rally tá à ń ṣe àbí ká má ṣe rally mọ́ èwo lẹ́yìn fọwọ́ sí ẹ ká jọ sọ tàbí ká ẹ kọ sínú comment tẹ́ ẹ bá rí kọ pé ẹ lè kọ sí comment ẹ kọ sí comment section máa kà ń bẹ̀ tá bá pé ká dìbò náà ni tó a jẹ́ pé ẹ lọ dìbò ni o ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò fọwọ́ sí i nítorí mo nímọ̀ pé nínú ìbò tá a fẹ́ lọ dì yìí kò sí nǹkan kan tó fi wúlò fún wa ìbò tá a ti ń dì láti 1960 ti láti 1960 tá a ti gbòmìnira kí la àchífù nínú ẹ̀ tí ọmọ olóṣèlú bá ń ṣàìsàn tí ọmọ olóṣèlú kan bá síkì lónìí wọ́n ń gbé ó di ilẹ̀ òyìnbó ìlú òyìnbó yá ibẹ̀ ni wọ́n máa fly ẹ̀ lọ tí wọ́n máa ti lọ tọ́jú ẹ̀ ǹjẹ́ bí ìwọ bá ṣe àìsàn èmi àti ìwọ ǹjẹ́ a ní àǹfààní bí láti lọ sí ìlú òyìnbó láti lọ gba ìtọ́jú ǹjẹ́ èmi àti ìwọ ǹjẹ́ a ní àǹfààní láti lọ sí ìlú òyìnbó wípé a fẹ́ lọ gba ìtọ́jú kò sí àǹfààní yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti kú ní ìtílẹ̀ mọ́lé ní tó jẹ́ yẹ pé nǹkan tó ṣe okùnfà ikú wọn òun ni àìbìkítà àwọn olórí wa àìbìkítà wọn ó pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sọnù ní ilẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń kú ikú tẹ́lòmíì ń kú gan ikú tó yẹ kó kú ni nǹkan tí ò yẹ kó pa ẹlòmíì òun ló pa á nígbà tó bá rí ìtọ́jú tí ò sí bóyá fẹ́ ṣe é tí ò bá rí ìtọ́jú ìtọ́jú tó yẹ kó rí tí ò rí tí ò sẹ́ni tó máa fún lóògùn kò sówó tó máa fi gba treatment kò sí bó ṣe fẹ́ ṣe é kò sọ́nà tó fẹ́ gbé gbà owó tí ò lè rí ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ kókó lọ mú wá nílé ìwòsàn nígbà téèyàn bá ń ṣàárẹ̀ tó ń ṣàárẹ̀ tẹ ní kó lọ mówó wá tí òrówó yẹn mú wá tí òrówó mú wá ṣé kò ní kú mo béèrè ni o ṣé ẹni náà ò ní kú nígbà tó bá ń ṣàárẹ̀ tó pè wọ́n tó tó ń ṣàárẹ̀ tó délé ìwòsàn tí wọ́n ní kó kọ́kọ́ gba káàdì five thousand tí wọ́n tó wá sílé ìwòsàn gan tó fẹ́ wá gba ìtọ́jú tó ò ní ten thousand lápò o ò dá ten thousand o ò dá ten thousand ní o ò ní ten thousand lọ́wọ́ nínú ilé wọ́n wá ní kó lọ mú five thousand wá níbo lo ti fẹ́ rí ìbéèrè ni o níbo lo ti fẹ́ rí tó bá tẹ̀ wá rí five thousand náà ṣé wọ́n sọ pé five thousand yẹn ló máa tọ́jú ẹni oògùn tó máa gbà wọ́n máa kọ́ fún ẹ kó lọ rà ń ta ni gbogbo nǹkan tó máa lò pátápátá wọ́n máa kọ́ fún ẹ pé kó lọ rà ni ní kété tó bá dẹ̀ ti kọ́ fún ẹ kó lọ máa rà wá kò sí nǹkan tó kàn wọ́n ó ríra ó ríra ó wàhálà tiẹ̀ nìyẹn òun ló pa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kú láì tó ọjọ́ ìdí nìyí tá a fi ń pariwo fún òmìnira tá a bá gba òmìnira tí òmìnira bá tẹ̀ wá lọ́wọ́ gbogbo nǹkan tí à ń lọ sílé ìwòsàn à ń lọ sí òkè òkun lọ gba ìtọ́jú kò ní wáyé mọ́ àwọn ọmọ wa nígbàwo lẹ́yìn ti rí pé kí òyìnbó kí òyìnbó gbéra láti ìlú ẹ̀ kó sọ pé òun lọ sí nàìjíríà lọ fún vacation ọmọ amẹ́ríkà mélòó ló wá ń ṣe vacation nílẹ̀ yín ní ilẹ̀ yorùbá tàbí ní ìlú nàìjíríà generally kó gbéra láti ìlú ẹ̀ kó sọ pé òun fẹ́ lọ ṣe vacation ní ilẹ̀ ìlú nàìjíríà kò sí ọmọ olóṣèlú tó ń wá sí kò sí eh, ọmọ ìlú òyìnbó kankan kò sí ọmọ amẹ́ríkà tó máa fi ìlú ẹ̀ sílẹ̀ tó máa lóun lọ sí nàìjíríà lọ ṣe vacation òun lọ fún tourism kàkà kí wọ́n lọ fún tourism ní ìlú yìí wọ́n lọ fún tourism ní eh, Dubai Dubai wọn ò ní ìlàjì wọn ò ní ìlàta wọn ò ní ìkankan tá ní nílẹ̀ Yorùbá so tá a bá ti gbà kí wọ́n ṣe election tí ìdìbò bá ti wáyé a jẹ́ pé àwa náà ti fara mọ́ pé a sign amalgamation míì nìyẹn a ti sign amalgamation míì nìyẹn o ẹ má yẹ ká tanra wa o ẹ má yẹ ká tanra wa ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ kan ẹ jẹ́ gba ìlú wa ẹ jẹ́ ká gba ìlú wa ẹ jẹ́ kí bàbá wa má jà sọ́lá òòṣà Baba, ọmọ aládìkún ọmọ aládé ládé ládé aláàfin ò ládé adé aláàfin la gbà fọmọ aládìkún ẹni ẹ bá rí ẹbí ẹjọ bàbá mi ẹ bá wa pè fún rálì ẹ jẹ́ ká ṣe rálì kó tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ ìdìbò yìí gẹ́gẹ́ bí èrò ti tèmi ẹ jẹ́ ká pè fún rálì ẹ jẹ́ ká pè fún rálì ẹ jẹ́ kí n fi sí spíkà ẹ má bínú. hello à ń gbọ́ yín o. ẹ kálẹ́ o ẹ kásán. yes no ọpẹ́ bá yín dá sí tùbù. Mm. ẹ ṣé o ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí mm. yes ma ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run á mú wa délẹ̀ lérí o lágbára Ọlọ́run gbogbo wa la máa fi ayọ̀ débẹ̀. nǹkan tẹ̀mí rí ńgbà tẹ̀ ń sọ pé pé bóyá kán máa dìbò àbí kán máa dìbò. ṣe é rí ńgbà tí gbogbo kìíní ti rí báyìí because ìbò nísìn ó ti wọlé tán. so ó depend ṣe mọ̀ pé tó bá jẹ́ pé plan ti wà nílẹ̀ fún gbogbo kìíní tí kì í ṣe pé gbogbo ẹ̀ ti wọ́ wọ́n ti tí gbogbo ẹ̀ ti dàrú tó ti ṣe ẹ mọ̀ wọ́n á lè jókòó wọ́n á lè sọ àti mọbi tó oníkálùkù àti mọbi tó ń lọ. nǹkan hmm. tẹ bá tẹ̀sẹ̀ ń sọ ó sì pé òkè kán máa dìbò tán máa ṣe kán máa gbogbo kínní yìí ó ti wọ́ láti lẹ̀ àmọ́ bó ṣe ń lọ kò yí everybody mọ́. Hmm. ṣe mọ̀ pé àwọn ti àwọn yíbò àwọn yẹn wọ́n ìmọ̀ wọn ṣọ̀kan hmm. wọ́n mọbi tó ń lọ ẹ ti mọ̀ pé àwọn yẹn wọ́n wà focus. bọ́tí àwa tí àwa Yorùbá ẹnu wa kò kò kò pé the unity kò sí unity yẹn níbẹ̀ hmm. because nígbà táwọn kan tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn kan sọ pé àwọn ilé náà fẹ́ ṣe o kì í ṣàwa o àwọn kan sọ pé àwọn ilé ló fẹ́ ṣe o kì í ṣe ẹ̀yìn o ẹ mọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ṣé ìsìn léèyàn ṣẹ̀ṣẹ̀ máa wá plan pé ókè o ẹ àní dìbò èèyàn mélòó léèyàn ṣẹ̀ṣẹ̀ máa wá fẹ́ máa lọ sọ fún káàkiri ńsìn ẹ ṣe ìyá mi ṣe rí ẹjẹ sáré ṣìpì sáàrin yẹn ṣe rí ohun tó sì wá lókè yìí ó táṣọ ọgbẹ o àtúnṣe sì wà o kò tí ì bàjẹ́ o ọlọ́run kò tí ì bàjẹ́ hmm. nǹkan tá a lè ṣe lásìkò tá a wà ìfẹ́ la nídìí nísìnyí gbogbo àwọn tí wọ́n máa bú bàbá bú ìyá bú màmá ẹ má bú ẹnìkan kan mọ́ káwọn èèyàn má àwọn èèyàn wa náà dẹ̀ rèé wọ́n kan máa lọ síbi tán bá ti ń ṣẹ̀kẹ́ èébú wọn ò ní wá síbi tán máa ti bá hmm. wọn sòdodo ọ̀rọ̀ àsìkò tá a wà yìí mm. àsìkò tó yẹ ká sowọ́pọ̀ ni gbogbo lábẹ́ àkóso bó ṣe wù mm. kó rí ẹ jẹ́ ká parí gbogbo ohun tó bá wà nílẹ̀ gbogbo ohun tó ti kọjá lọ ẹ jẹ́ ká fi ti àfìsẹ́yìn tí egun máa ń fi aṣọ ẹ jẹ́ ká sọra wa di ẹyọ kan ẹ gbogbo ọ̀nà ẹ jẹ́ kí wọ́n pè mm. fún rálì rálì yìí la ti ń ṣe láti ilẹ̀ òun náà la dẹ̀ ń ṣe tí àwọn olóṣèlú yìí rí bíi threat tí wọ́n dẹ̀ mọ̀ pé tá a bá continue bẹ́ẹ̀ yẹn ah gbogbo nǹkan táwọn fẹ́ ṣe yìí kò ní ṣeé ṣe ìdí nìyí tí wọ́n fi dá gbogbo àwọn olóṣèlú ṣé rí gbogbo àwọn tó ń dàwárù yẹn màmá àwọn tó ń dàwárù yẹn wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n sáàárín wa ni olóṣèlú ló gbé wọn sáàárín wa tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn náà máa ṣe voice call àwọn náà náà máa fọwọ́dù ẹ̀ kiri gbogbo nu platform àwọn nǹkan wọ̀nyí ló dá wàhálà lẹ̀ ní kété tá a dẹ̀ ti mọ̀ ọ́ níjọ́ tí wèrè bá ti mọ̀ pé wèrè lòun ọjọ́ yẹn ló ṣe kí ni ọjọ́ yẹn ló gbádùn tí wọn bá ti mọ̀ pé àwọn èrè ní eléyìí tó ń dẹ̀ sọ pé wèrè ní tí ò mọ̀ ọjọ́ tó bá ti mọ̀ pé wèrè lòun ọjọ́ náà ló sàn so a ti mọ nǹkan tó ń ṣe wá a ti mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbé rálì dìde tí a bá gbé rálì ńlá dìde tá a bẹ̀rẹ̀ sí ṣe rálì kiri ká bọ́ síta ní àárín ọjà ní gbogbo bí gbogbo ẹ jẹ́ ká pariwo ẹ má dìbò ṣé tá à ń pariwo fún yín àwa Yorùbá nation ẹ jẹ́ ká gba òmìnira ẹ jẹ́ ká dá dúró ká polongo fún wọn nírú àsìkò yìí ó yẹ kọ́rọ̀ wọ̀ wọ́n létí nítorí gbogbo wọn náà lójú wọn ti já wọn kówó sílé epo ilé báǹkì wọn rówó gbà wọn fẹ́ repo wọn repo rà wọn rówó jẹun gbogbo nǹkan ti dàrú tó ti yé yín òun ni mo sọ hmm. pé ó bà ní ètí ìbàjẹ́ tán ẹ máa sọ̀rọ̀ yín lọ màmá mi hmm. nǹkan tí òkè nísìnyí tẹ bá ní pé ṣe mọ̀ pé àwọn tó wà nílé àwọn náà lè ṣe gbogbo majority iṣẹ́ tó wà lẹ́yìn. bẹ́ẹ̀ni. ṣé mo àwọn náà lè ṣe kì í ṣe pé àwọn tó jókòó sí ìlú òyìnbó tó máa máa sọ pé kì í so àwọn yẹn lèèyàn máa lèèyàn máa motivate téèyàn máa wá sọ pé òkè bá ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ pé CSI ló lè tún gbé ìgbésẹ̀ yẹn. okay tó ti yé ń tó àwọn náà máa ń fún sọ fún wọn pé òkè o ó yá o ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí sábà pé di go ahead tó bá ti sọ fún àwọn kinní náà ni àwọn yẹn ló máa àwọn yẹn làwọn yẹn máa gbọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òun náà la wá síta tá fi wá ń pariwo lẹ́nu. Mm. kì í ṣe pé kán mú àwọn kan káwọn kan kán fẹ́ wá dà lé títí ẹ̀ tà lórí. Mm, mm ẹjọ́ ẹ bá mi láìkí ṣó yẹn bá mi tọ́pù ọ̀pọ̀ ẹjọ́ ẹ bá mi láìkẹ́. àwọn yẹn sì ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ń dúró dcsi látúwálì náà ń dúró dè ọlọ́run òdìgbò sẹ́rí gbogbo ètè kété èrò èrò tó bá ń gbà ní ibi lágbára hmm. náà ọlọ́run máa sọ́dọ̀ kó ni. ọlọ́run máa bá mú gbé mọ́ wọn táyẹn jẹ́ torí pé nǹkan táwọn ń jẹ wọn fẹ́ kó tán òun náà fi ń dàwárú kò sí nǹkan méjì so ó ní mo ṣe sọ pé ṣe rí gbogbo kínní ah ọlọ́run nìkan ló lè tuntun ọlọ́run ọlọ́run lọ́ba tó lè tuntun gbogbo ètò. àṣẹ ọlọ́run bá wa tuntun wà mí o. Hmm, ọlọ́run nìkan ló lè tuntun so èmi ò mọ̀ títí ẹ̀ka ìṣẹ́mọ̀ àwọn ló lè sọ pé báyìí táwọn èèyàn fọ́lù wọ́n dìde ẹ̀rí pé ìgbà tí ò sí títí ẹ̀ka ìlọ́wọ́ sí ọkùnfàì wọn ẹ̀rí pé wọ́n rí èrò wọ́n rí eh, kíní mí ìta èmi ọdẹ tún gbé jáde ni pé kán lọ máa recruit àwọn tó jẹ́ pé wọn ò mọ̀ pa internet so that wọn ò ní máa gbọ́ gbogbo fault wọn. so wọ́n dẹ̀ tún wọ́n tún gbogbo kíní yẹn pé gbogbo pétépèrò wọn wọ́n dẹ̀ tún ní àwọn tó wà níbẹ̀ ló máa ṣe pé àwọn làwọn ló máa ṣe interim torí ìtàn tún sọ lánàá nìyẹn. ẹ eh, màámi ṣe é rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó kọjá gbogbo íńtẹ́rìmù ìkẹ́rìmù tí wọ́n ń sọ yẹn nǹkan tẹ́mi fẹ́ kí gbogbo wa gbòó sí ni pé ká má wo ti gbogbo nǹkan tí wọ́n ń sọ àwa tá a bá ti ṣe tán bàbá wa Májàsọ́lá Òòṣà ẹ bá wa ṣí àṣọ ìdọ́dọ̀ wọn ẹ jẹ́ bá mi ṣí àìkó lọ gan ẹ jọ̀ọ́ ẹ má máa ṣí àṣọ òbí tó ti ń búyàn fún gbogbo wa mọ́ ṣí àbí tó bá ti ń educate àwọn èèyàn wa tí wọ́n ti ń educative show tó máa máa báwọn èèyàn wá sọ̀rọ̀ òun ni ká ẹ máa ṣí àlásìkò tá a wà eleven days to go ó kù ọjọ́ mọ́kànlá tí wọ́n máa ṣe ìdìbò ǹjẹ́ tí wọ́n bá ṣe ìdìbò yìí ìpalára wo ló ní fún wa màmá mi hmm. ìpalára wo ló ní ah. fún wa àwa ọmọ Yorùbá tá a pè fún òmìnira. ẹ ẹ ṣe rí ipalára ó lè wà bẹ́ẹ̀ o because gbogbo nígbà tí gbogbo wọn ti mọ̀ pé nǹkan báyìí àwọn ìjọ kan wọn fẹ́ kàn pa wá lẹ́nu mọ́ tẹ́lẹ̀ ni hmm. ọlọ́run ò dẹ̀ gbà fún wọn ọlọ́run ò gbà fún wọn kàkà bẹ́ẹ̀ iṣẹ́ yẹn náà sì ń tẹ̀síwájú ni but the only the only thing téèyàn máa ṣe ni pé rọ́ọ̀lì yẹn náà ni kò sí nǹkan míì láti fi máa ṣe awareness yẹn. God bless you ma. àwọn kan dípò ní ṣe rí ní Nàìjíríà today dípò ní ọmọdé gan gbọ́ nípa Yorùbá nation kò sẹ́ni tí ò gbọ́ ó ti sọ àwọn èèyàn. ẹ ó ti sọ àwọn èèyàn ṣùgbọ́n ó ti wá tutù báyìí ẹ mọ̀ ti jáde tẹ̀lé occupation reclamation gbogbo yẹn distraction ni ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí next step kí ni next thing next mm-hmm. thing ni rally ẹ jẹ́ ká jáde ká gbé rally jáde awareness ká kégbe fún àwọn èèyàn wa àsìkò tí ara ń ta wọ́n yìí àsìkò tẹ́bi ń pa wọ́n yìí àwọn náà lè mọ nǹkan tá à ń sọ gangan pé ìdí pàtàkì láti fi gba òmìnira nìyí wọ́n á lè tẹ́tí sí wa wọ́n á darapọ̀ mọ́ wa àsìkò tá a nídìí ẹ̀ ní abẹ́yẹ ká wọn bára wa jiyàn mọ́ ìyẹn ni kẹ́ ẹ bá wa pààrọ̀ wà fún àwọn aráalé ká wọn bára wọn jiyàn mọ́ ká wọn bára wa jà mọ́ ká jẹyọ kan àtàwọn oní occupation o àtàwọn oní rally o ẹ jẹ́ kí gbogbo wa di ẹyọ kan rally yìí náà la fi bẹ̀rẹ̀ rally yìí náà fi mọ̀ wá rally yìí náà ló gbé wa jáde nítorí rally yìí náà ló fẹ́ pọ́ ọmọdé yẹn mọ́ ẹ jẹ́ ká di ẹyọ kan ká wá lọ́jọ́ jàjà òmìnira káwa ẹ̀ṣẹ̀ padà wá tá a bá ní nǹkan tá a fẹ́ sọ àjókòó sí rántébù á yanjú ẹ̀ èdè kan lájọ ń sọ a lè yanjú ẹ̀ nǹkan tó ṣe é parí ni ṣùgbọ́n ẹ jẹ́ ká jàjà òmìnira ẹ jẹ́ ká sòwọ́ papọ̀ ìdí tẹ̀mí fi ń sọ̀rọ̀ pé kí ni ìpalára tó ní fún wa tí a bá jẹ́ kí ìdìbò wáyé tá a wá wà tí ilé wa divide kí ni ìpalára tó ní fún wa ó bá ní ìpalára àwọn tó ti gbójú jáde ńkọ́ ṣó ní ìpalára fún wọn àwọn ọmọ wa tó ń jáde tó ń lọ fún rádìí lójoojúmọ́ ṣó ní ìpalára fún wọn àwọn ọmọ tó ti ń wọ Yorùbá nation tó ti ń rìn kiri ṣó ní ìpalára fún wọn kí ni ìpalára tó ní ìdí tàbí pé yẹn ẹ ṣé mà ẹ ṣé God bless you mà. ẹ pé àbá yín ṣe ẹ ṣé god bless you ma ẹ bá wa ṣí ẹ kó dọ́dọ̀ gbogbo wọn ẹ ṣé gan ni ma thank you ma. ẹ ṣé o ẹ̀yin èèyàn mi kí ni ìpalára tó ní fún wa tí a bá gbà láti jẹ́ pé kí òmìnira tá a fẹ́ gbà yìí kó yọ bọ́lẹ̀ lọ́wọ́ wa <laughs> tá a bá gba òmìnira lára fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má jẹ́ ká tanra wa ǹjọ́ ní ìpalára fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a bá gbà ká gba òmìnira òmìnira nìkan la lè gbà tá a lè fi di òmìnira tá a lè dá dúró nǹkan tó ń pè ní òmìnira tá a bá ní freedom freedom ni wọ́n ń pè ní òmìnira kò ó dàbí ìgbà tí wọ́n bá mú èèyàn tán tìyàn mọ́lé tí wọ́n tì mọ́nú yàrá kan tí wọ́n wá ṣí wíńdò kó tó pó tó rọra ń ríran fítífítífítí lẹ́gbẹ̀ẹ́ kan tó rọra ń ríran lẹ́gbẹ̀ẹ́ kan ẹ mọ̀ pé kò ní ríran níta kò ní mọ nǹkan tó ń lọ níta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ àwa ọmọ Yorùbá tí wọ́n ṣe sọ wá mọ́lẹ̀ nínú Nàìjíríà ẹ jẹ́ ká jáde síta ògo wa yẹn ká lọ rí lò ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọlé kí ni ẹ̀yin rí sí kí lẹ fẹ́ ká ṣe nínú ìlú tá a wà yìí ààrò oúnjẹ jẹ epo kò sí ìgbáyégbádùn kankan kò sí ohun kankan tí a fi lè sọ pé ìdí pàtàkì tá a fi lè dúró sínú ìlú yìí tàbí tá a fi lè dìbò ta ló mọ ìdí pàtàkì tó sì yẹ ká fi wà nínú ìlú yẹn láti dìbò ká máa sọ pé a ò fẹ́ kúrò nínú nàìjíríà ẹni tó bá lè sọ ìdí pàtàkì bíi mẹ́ta fún mi tó fi jẹ́ pé ìdí pàtàkì tóun fi wò pé ká sì wà nínú ìlú yẹn ká sì máa jẹ́ nàìjíríà ká sì máa bá wọn dìbò ká sì wà níbẹ̀ ta ló mọ ìdí pàtàkì yẹn kó sọ fún mi torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò rí ohunkóhun tó yẹ kó sì jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì fún wa láti jẹ́ pé ká sọ pé a sì fẹ́ wà nínú ìlú yẹn ẹ bá wa pè wọlé kẹ́yìn náà fi kẹjẹ ká orí fíìl ti yín ká mọ opinion yín ojú tẹ̀yìn náà fi wò ẹ jẹ́ ká rí ọ báwo lẹ̀yin ṣe rò báwo ló ṣe rí lọ́kàn yín ṣé rálì yẹn ká gbé rálì jáde kí gbogbo wa jáde síta ká túyáyá ká túyáyá ní gbogbo state ká jáde káàkiri ilẹ̀ yorùbá ká gbé rally jáde ká ṣe awareness ká jẹ́ káwọn èèyàn wá mọ̀ pé yorùbá nation ta a pariwo fún àsìkò ẹ̀ ti tó àbí ká wá dáwọ́ dúró ká dáwọ́ kọ́ ká máa wò wọ́n títí tí wọ́n máa fi lọ ṣe ìbò ṣé tí wọ́n bá ṣe wo ló ní ǹjẹ́ continue láti máa ṣe yorùbá nation lo àbí yoruba nation ti tán kò yé mi ní o torí kò yé mi o kò yé mi ló jẹ́ kí n máa béèrè o kò yé mi o ẹ jọ̀ọ́ ẹ bá mi pè wọlé ẹ pè wọlé sórí three four seven six eight six two four one seven nọ́mbà tẹ máa pè sí nìyẹn ẹ pè sórí nọ́mbà three four seven six eight six two four seven two four one seven ẹ bá wa pè sórí ẹ kí a jọ fi ọ̀rọ̀ dára wa ní ọkàn kájọ mọ kí ló ṣẹlẹ̀ báwo la ti fẹ́ ṣe kí ni ọ̀nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ kí ni èrò tèmi kí ni èrò tẹ̀yin ọ̀nà wo la fẹ́ gbé gbà báwo ni ká ṣe ṣe ọ̀nà wo ni ká gbé gbà báwo ló ṣe máa jẹ́ Yorùbá Nation ó ti di gbígbà lọ́nà wo la máa fi gbà á báwo la ṣe máa gbà á ọ̀nà wo la máa gbà tá a máa fi gba Yorùbá nation ọ̀nà wo la máa gbà tí Yorùbá nation máa fi di gbígbà tó fi jẹ́ pé àwọn jẹgúdújẹrá yìí wọn ò tún ní lọ tẹ̀ka káwa náà tún darapọ̀ mọ́ wọn láti tẹ̀ka nítorí tá a bá ti lọ tẹ̀ka àti lọ sáyìn another eh, amalgamation ẹrú ẹrú ẹrú ẹrú nìyẹn twenty fourteen ni amalgamation yẹn ti expire ìyẹn ni kẹ́ ẹ jẹ́ ká jáde ká máa educate àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa wọn ò ní fóònù iphone lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní android ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí lórí social media ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ sí lórí facebook tó fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ ẹ jọ ọ̀nà àbáyọ wo la fẹ́ gbà báwo la ṣe fẹ́ ṣe kí ni ṣíṣe kí ni ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká pè wọlé ẹ ká pè wọlé ká jọ fikùn lukùn ká jọ gain experience ká jọ mọ̀ pé òkè okay, rálì yìí ni ká máa ṣe àbí ká má ṣe nǹkan kan mọ́ ká dáwọ́ dúró ká máa wò wọ́n pílánì dẹ̀ wá ńlẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ọ̀nà wo la fẹ́ gbé gbà kò yé èmi òun ló jẹ́ kémi máa pè fún kí ni ká ṣe o because tó bá dẹ̀ yé ẹ̀yin ẹ lè ṣàlàyé fún mi ẹ jẹ́ kémi mọ̀ tó bá yé yín ọ̀nà wo la fẹ́ gbé gbà ìpalára wo ló máa ní fún wa tí wọ́n bá ti ṣe ìdìbò tá bá lọ tẹ̀ka ǹjẹ́ ó ní ìpalára kankan tó máa kó bá wa bí ǹjẹ́ tá bá ti lọ tẹ̀ka ǹjẹ́ orílẹ̀-èdè Yorùbá yóò padà di gbígbà àbí kò ní di gbígbà mọ́ àbí ó ti parí náà nìyẹn ọ̀nà wo lẹ fẹ́ ká gbé gbà ọ̀nà àbáyọ là ń wá o ẹ ṣàlàyé fún wa nítorí tá bá ní pé ká dákẹ́ tara wa máa bá wa dákẹ́ o tá bá ní kò kàn wá ó ń bọ̀ wá kàn wá o ẹ má yẹ ká dákẹ́ o tá a bá ní ó kàn wá ó ń bọ̀ wá kàn wá ọlọ́run ọ̀nà tó dẹ̀ máa gbà kan oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tá a bá ní ó kàn wá ọ̀nà tó máa gbà kàn wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ o ẹ má jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká jáde ká la ẹnu wa ká pariwo sí gbogbo àgbáyé ká jẹ́ kí gbogbo àgbáyé mọ nǹkan tó ń ṣe wá ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé òmìnira la fẹ́ òmìnira òmìnira la fẹ́ ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé òmìnira la fẹ́ ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ tá a fẹ́ o nítorí tí a bá jẹ́ kí wọ́n mọ̀ ohun tí a fẹ́ ó léwu púpọ̀ púpọ̀ fún wa o ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ohun tí a fẹ́ pé òmìnira òmìnira la fẹ́ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kígbe síta tá a bá kígbe síta wọn ò ní mọ̀ pé nǹkan tá a fẹ́ nìyẹn wọn á rò pé àwa náà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àti dákẹ́ àti ń wò àwa ò dákẹ́ nítorí òmìnira la fẹ́ a fẹ́ kúrò ní ipò ẹrú a fẹ́ kúrò ní ipò ẹrú tí wọ́n fi wá sí ipò ẹrú ni ilẹ̀ nàìjíríà fi wá sí oko ẹrú ni ilẹ̀ nàìjíríà jẹ́ fún àwa ọmọ yorùbá ẹ jẹ́ ká padà sílé ẹ jẹ́ ká padà sílé tiwa ẹ jẹ́ ká gbé ẹrù wa ká padà sílé ilé gangan tiwa ní ilẹ̀ yorùbá èdè wa ní identity wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká pè fún rálì ẹ ká pè fún rálì rálì la máa ń ṣe rálì yìí la lè ṣe títí táwọn èèyàn wa máa mọ̀ pé yes Yorùbá nation àásùn o a sì wà lójú iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́ papọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bínú ẹ má bínú mọ́ gbogbo ẹ̀yin ti Paul tapolo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ẹ jẹ́ ká pa gbogbo ẹlẹ́yàmẹ̀yà tá a dálẹ̀ láàrin ara wa ẹ jẹ́ ká pátì ẹ jẹ́ ká sọra wa di ẹyọ kan ṣoṣo ẹ jẹ́ ká sọra wa di ẹyọ kan ṣoṣo ìlú nàìjíríà yìí tẹ̀ ń pè ní ìlú location four one nine ìlú yìí kì í ṣe tiwa ìlú yìí kì í ṣe tiwa tá a bá béèrè pé kí ni èdè nàìjíríà nàìjíríà ò ní èdè kankan tí a lè fi sọ pé èdè nàìjíríà lélẹ́yìí ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ká gba òmìnira gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi mo rò pé òmìnira ló yẹ kó jẹ wá lógún òmìnira ló yẹ kó jẹ wá lọ́kàn òmìnira ilẹ̀ Yorùbá òun ló yẹ kí gbogbo wa máa sọ̀rọ̀ lé lórí lákòókò yìí kì í ṣe ẹlẹ́yàmẹyà tá a gbé dání kì í ṣe ìjà tá a gbé dání kì í ṣe ẹ̀ẹ́kẹ́ ebú tá a gbé dání lásìkò tá a wà yìí ìjà òmìnira òun ni à ń jà kò dẹ̀ sí ohun tí a ò lè bá pàdé nínú ìjà òmìnira àwọn tó wá bá ẹlòmíràn ó ń jàjà òmìnira kò mọ nǹkan tí wọ́n ń pè ní òmìnira òmìnira ìyẹn ni freedom ẹ máa wà ní òmìnira ara yín epo yín ẹ̀yin lẹ máa control ẹ̀ ilẹ̀ yín ẹ̀yin lẹ máa control ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ní pátá kò sí pé ewúrẹ́ ń jẹ mí lóko kò sí pé àgùntàn wọnú oko mi kò sí pé màálù wá síbẹ̀ ó ti jẹ gbogbo àgbàdo àti ẹ̀gẹ́ tí mo gbìn ẹ máa ní ọlọ́pàá ti yín ẹ máa wà ní ẹ máa wà in total control ẹ máa wà in total control lórí nǹkan tẹ́ ẹ ní lórí omi yín ẹ̀yin lẹ máa máa pàṣẹ lórí ilẹ̀ yín lórí gbogbo ohun tó jẹ́ ti yín ǹjẹ́ kí ló wá dáa tó eléyìí la ṣe ń lọ sí àárín nàìjíríà yìí tá a lọ ń dàbí alágbe ǹjẹ́ ìyẹn ló wá dára bí ẹ wo bàbá bàbá àgbàlagbà bàbá yẹn á ti wọ bí mo ṣe wo bàbá yẹn á ti wọ bí sixty or seventy years old bàbá yẹn jókòó sínú ilé ìfowópamọ́ ó fẹ́ gba owó ara ẹ̀ tó fi síbẹ̀ bàbá yẹn ń sunkún pòun ò tí ì jẹun àárọ̀ nínú ìnira nígbà tó fẹ́ kówó síbẹ̀ kò fi ìnira àti ẹkún kó lọ síbẹ̀ ṣùgbọ́n nígbà tó fẹ́ gba owó ẹ̀ ìjọba location four one nine wọ́n sọ di ẹni tó ń sunkún wọ́n sọ di ẹni tó ń pọn wọ́n pọn lójú kó tó lè rí owó tó máa fi jẹun gbà ǹjẹ́ irú eléyìí dára bí ẹ̀yin náà ẹ wo bí ìlú ṣe rí ẹ wo bí ìlú ṣe rí ẹ kò sí ààbò níbikíbi nílẹ̀ yorùbá kò sí abo kì í ṣẹlẹ̀ yorùbá nìkan o gbogbo orílẹ̀-èdè yẹn lápapọ̀ kò sí ẹni tí ààbò ẹ̀ kò sí garanti fún ẹ̀mí ẹnikẹ́ni ǹjọ́ wá lẹ́tọ̀ọ́ kó tún jẹ́ irú àwọn ìjọba yìí ìlà tún máa sọ pé a fẹ́ lọ tẹ̀ka fún ṣé ìka tá à ń tẹ̀ fún wọn yẹn ǹjẹ́ ẹ kan ti yín tẹ̀ lọ tẹ̀ yẹn lẹ́yìn tẹ́ ti tẹ̀ka yẹn tán odidi ọdún mẹ́rin lẹ́ ma fi jìyà ẹ̀ odidi ọdún mẹ́rin ẹ́ lẹ́ máa fi jẹ̀yà ìka ẹyọ kan tẹ́ lọ́tẹ̀ kò hàn dẹ̀ ní ríran rí yín mọ́ tẹ́ ẹ bá fẹ́ dìbò tọ́ fẹ́ wá tọ́ fẹ́ tán nídìí ìka yín ìka yín yẹn tí ò jọ yín lójú yẹn ìka yín tẹ̀yìn ò mọ válù ẹ̀ yẹn wọ́n mọ válù ẹ̀ jù yín lọ ìka ẹyọ kan ti yín yẹn wọ́n lè wá fi àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kan wá fi ra ìka yẹn lọ́wọ́ yín ṣùgbọ́n ní kété tẹ́ bá ti fi wọn ní ìka yẹn ó di gbére ṣòkòtò wèrè ẹ tún rí wọn mọ́ ó tún di lẹ́yìn ọdún mẹ́rin mìíràn tí wọ́n bá tún wò pé à àti febi pa wọ́n àti fìyà pa wọ́n lórí ẹ jẹ́ ká fìṣẹ́ mú wọn ẹ jẹ́ kí ìyà jẹ wọ́n kí ìṣẹ́ mú wọn dáadáa tí ìṣẹ́ bá mú wọn tí ìyà jẹ wọ́n tá a bá padà dọ́dọ̀ wọn wọn ò ní bí èṣùgbẹ̀gbà kan tó mú ìka yìí síta fún wa ìdí nìyí tẹ́ fi ń rí wọn lọ́dún mẹ́rin mẹ́rin tó fi ń padà wá bá yín ètò ààbò náà wá dà tí wọ́n ṣe fún yín ní gbogbo ìlú orílẹ̀-èdè káàkiri àgbáláyé nǹkan tó máa ń jẹ ìjọba wọn lógún òun ni àwọn ọmọ ìlú tí wọ́n ń pè ní citizen citizen wọn ni number one nínú ohun gbogbo tí wọ́n bá fẹ́ ṣe nínú ile ilẹ̀ nàìjíríà location four one nine yẹn ni ò ti jẹ́ gẹ́gẹ́ bí ta ló ń pè mí sọ̀rọ̀ ibi ẹ ti pe mi si whatsapp whatsapp olè ni mo fẹ́ gbé o whatsapp only ni mo fẹ́ gbé. power on bluetooth. whatsapp only ni mo fe máa gbé o hello. ó ga ẹ jẹun. ẹ má wọ ẹ má sọ̀rọ̀ yín lọ mo ti gbé e already. ẹ ṣe ẹ ṣe mọ́mìlì wa ẹ má bínú. ó kéré mo pè é sí nọ́mbà yìí ok Daddy. wa no problem. ẹ jọ máa ẹ rí ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. ok sir. ẹ ọba tó bá jẹ tí ìlú bá tòrò orúkọ ọba náà ò ní parẹ́ láéláé. bẹ́ẹ̀ni. ṣe ètò tẹ gbé jáde lálẹ́ inú mi dùn gan mi mọ́ mo sì lè ṣe àdúrà yẹn fún yín. ẹ ṣe sà. Ah, ọlọ́run inú mi dùn gan ni ojú òde ní tì yín lágbára ọlọ́run. àmín sà. ṣe rí ma ẹ jọ ṣe gbogbo wa ti mọ̀ wípé àwọn ìjọba wa ti rí wípé a ti dúró tán àwa ọmọ Yorùbá a fẹ́ bọ́ síta hmm. tí àbá wa padà bọ́ síta yẹn tá a bá kúrò ní abẹ́ ìjọba education four one nine tí hmm. ẹlòmíì bá wọlé yálà wọn dìbò yìí yálà wọn ò dìbò yìí ṣe nígbà tó bá fi jẹ àwọn ọmọ Yorùbá <laughs> ah, a bá ju eléyìí tá a ti ń rí lọ tẹ́lẹ̀ torí wọ́n ti rí i pé ah, àwọn eléyìí ti lajú lọ́wọ́lọ́wọ́ yìí ah, gbogbo ọ̀nà kọ́nà wá wá fìyà yẹn jẹ wá dáadáa débi wípé ẹ̀rù gan máa bà wá pé ah, kí ló dé tán fi gbèdé sílẹ̀ Yorùbá hmm. ṣùgbọ́n gbogbo ọ̀nà èmi àti ìdílé tèmi náà mo ń bẹ Ọlọ́run àjẹ́ gbà ní àdúrà òkú kọ́nà ó jọ ó hmm. jọ wá kúrò nínú ìṣòro yìí. ṣé ní tá a bá ní ká ní sùúrù kó di ìbò. Ah, ìyá màmá jẹ ọmọ Yorùbá o ṣé ní ẹni tá à ń pariwo Tinubu Tinubu tá à ń pariwo yìí hmm. kò sí kan tó lè ṣe. Hmm. tó bá jẹ́ ìgbà tí Tinubu ṣì wà ní Ṣàngó Òde ni hmm. ọkàn wa balẹ̀ ní lórí wípé kò sí èmi tó lè ní ọmọ Yorùbá hmm. ṣùgbọ́n bàbá yìí tó bá débẹ̀ ó ti rẹ bàbá yìí sára ẹ̀wọ̀n tó bá lòun polówó ìgbòho ẹgbọ́n kan ká máa sọ wá máa sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ tó fún délé yìí owó ìyá ni Tinubu fẹ́ tún lọ kó wa sí i àbẹ̀ ń bẹ àwọn ọmọ Yorùbá ká dìde ká pẹnupọ̀ ká jàjà ìdílẹ̀ mm. ṣùgbọ́n owó tí wọ́n ń rí lára Tinubu ò jẹ́ kọ́ lè jẹ àjà yìí. tẹ́tẹ́ sì ni àwa la wà ní Nàìjíríà tẹ́rí ní alẹ́ ìlàsán mo sì rí àwọn tó sì wà bá mi lórí ọ̀rọ̀ ẹ̀ bá àìjọ bàbá APC kìíní kan ó ní ẹ̀fọ́ síbi èèwọ̀ mi ò gbọ́dọ̀ sí gbogbo àwọn ìran mi mo sọ fún ọ gbọ́dọ̀ dìbò gẹ́gẹ́ sì ní sì ní. bẹ́ẹ̀ni. tá a bá ń jàjà ilé ẹ̀kọ́ ẹni máa kó àkù ẹni a kó àkù àwọn tó kù wá ń gbádùn. exactly. irú àwa ń tàwa ti dàgbà irú wọn ò gbọdọ̀ bẹ̀rù ogun mọ́. Hmm. mà ẹgbẹ́ tó àṣírí kan fún mo ní twenty five acres mo ti da oko bọ̀ bí ìyá mi dá láti débẹ̀ ọ̀pẹ ni mo gbìn sínú ẹ̀. kò sírọ̀ sírọ̀ mẹ́. ọ̀pẹ ọ̀pẹ ni mo gbìn sínú ẹ̀ ọ̀ bí mi dá láti débẹ̀ mọ́ torí àwọn tó ní oko lẹ́gbẹ̀ẹ́ lójú mi náà ti pa wọ́n náà ti gé wọn lọ́wọ́ náà ti ń ṣá wọn níjàkúṣà hmm. ṣé kì í ṣe yẹn lẹ́ẹ̀kejì la máa tún kó sí ìgbà tí a bá tún jẹ́ kó dìbò yìí báyìí. oko ẹrú ni o àyẹ̀ ń pè wọ́n kó jọ kó jọ kó gbajú gbogbo tó máa fún yín lé ní àtọ̀ kó fún yín wọ́n mi lò àtọ̀ tẹ̀lé hmm. ẹ máa bá prógámù lọ kí máa sọ̀rọ̀ jù ẹ kàn bá wa prógámù tẹ gbé jáde yìí sẹ́rí èṣù tó ń lò sí àárín yorùbá nation kó mọ̀ pé lágbára ọlọ́run òun mo fi fọgbọ́n ọba tó bá yẹ tí ìlú bá tòrò hmm. orúkọ ò ní parẹ́ gbogbo wa ti rí pé àti fẹ́ gbẹ́ àti fẹ́ àfẹ́ bọ́ lọ́wọ́ wọn wọ́n fi hmm. lòlòkulò sí wa láàrin ṣùgbọ́n mo mọ̀ pé láìpẹ́ láì jìnà ọlọ́run àpaná ìṣòro yẹn ẹ ṣe mọ̀ ẹ máa bá programu lọ. ẹ ṣé sà ẹ ṣé àdúpẹ́ o thank you sir god bless you. mo rò bí ọ̀rọ̀ ìmọ̀ràn ni gbogbo wa ń gbọ́ yìí ọ̀rọ̀ ìṣítí ńlá òun ni àwọn bàbá wa tún bá wa sọ yẹn tí a bá fi lè gbà kí wọ́n lọ tẹ ìka kankan tá lọ tẹ ìbò ọlọ́run má jẹ́ kí ti wá já sásán o ọlọ́run má yẹ kó jẹ́ gbogbo wa la máa fìlúlẹ̀ tá a máa gboko lọ nítorí àwọn pípù yìí a mọ̀ bó ṣe máa padà jẹ́ lóòótọ́ ni gẹ́gẹ́ bẹ́mi náà ṣe sọ ní síwájú bàbá Tinubu a ò kì í ṣe ọ̀tá bàbá Tinubu a fẹ́ràn bàbá Tinubu lóòótọ́ ṣùgbọ́n ara ti dára àgbà ara ti dára àgbà kò sí nǹkan kan tí bàbá lè ṣe níbẹ̀ a ò ta kò wọ́n rárá a ò ta kò wọ́n a ò ta kò wọ́n rárá rárá a ò ní kí wọ́n má di àpótí ìbò tó fẹ́ gbé a ò ní kán má gbé ṣùgbọ́n kì í ṣe irú àsìkò yìí ẹ wo irú Buhari tó wà ń bẹ̀ nírú àsìkò yìí ẹ wo bí ìlú ṣe rí ẹ wo bí ìlú ṣe rí rúdurùdu ṣé bí ìlú ṣe rí tẹ́lẹ̀ lélẹ́yìí ẹ wo bí ìlú ṣe rí rúdurùdu ẹ ẹni tó pèrè ẹ ní general sójà àbí kí ló lòun ṣe tóun gan ò rí yanjú kò rí yanjú àwọn kàbá tó dẹ̀ wà níbẹ̀ wọn ò ní fún bàbá yẹn láyè láti ṣe nǹkan kan àwa táwa ń pè fún òmìnira ẹ wá rí wa gẹ́gẹ́ bíi pé àmọ́ nǹkan tá à ń sọ kó tó dì báyìí la ti ń pè fún òmìnira nígbà tí Sunday ọmọdé yẹn mọ́ jáde síta bàbá mi má jà sọ́lá òòṣà tí wọ́n jáde síta àwọn ti rí nǹkan tó ń bọ̀ ni wọ́n pariwo wọ́n ké tantan wọ́n ní à ẹjọ́ ẹ jẹ́ ká tètè kúrò nínú rọ̀fọ̀rọ̀fọ̀ yìí bàbá akíntóye náà jáde bàbá yẹn pariwo à twenty twenty three ò gbọ́dọ̀ bá wa nínú eléyìí gbogbo nǹkan tá à ń ṣe yìí ẹ jẹ́ ká kúrò nínú ẹ ẹ má jẹ́ kó jálé wa lórí nítorí pé àwọn ti rí wọ́n mọ nǹkan tó ń bọ̀ ẹ̀yìn ọ̀rẹ́yìn ló ẹ̀ṣẹ̀ wa hàn sí àwa táwa ń wò pé ah nígbà tó wá dójú ẹ̀ nísìn tí ẹlòmíì ò tiẹ̀ lè jáde nínú ilé ẹlòmíì ò lè jẹun ẹlòmíì gan ò lè dá ìyàwó bọ́ báyìí ẹlòmíì gan tó jẹ́ pé tí ò bá dé oko nínú àwọn bàbá yẹn kò lè mú nǹkan kan wálé fáwọn ọmọ tó máa jẹ àwọn àgbẹ̀ tó jẹ́ pé oko làwọn ti iṣẹ́ oko yẹn náà ti fi kọ́ra wọn láti kékeré tí wọ́n dẹ̀ ń ṣe títí títí títí tó ti wá mọ́ wọn lára tó jẹ́ pé wọ́n lọ sí oko wọ́n gbin ata wọ́n á gbin ẹ̀fọ́ wọ́n á gbin ewédú wọ́n á gbin oríṣiríṣi nǹkan tó bá dé àsìkò ìkórè wọ́n á lọ kó wọ́n á lọ mú nínú ẹ̀ wọ́n á lọ tà á inú ẹ̀ náà máa ti mú owó lọ sílé tó máa fi ra oúnjẹ fún ọmọ fún aya wọn wọn ò tẹrú tó ń lọ sóko mọ́ ìjọba ò sì rí nǹkan kan ṣe sí i ètò ààbò mẹ́ẹ̀ẹ́ nílùú ìjọba ò rí nǹkan kan ṣe sí i gbogbo bí gbogbo ẹ̀ ṣe dà yìí ìjọba ò rí nǹkan kan ṣe sí i ẹ wo àwọn èèyàn wa nílé epo wọ́n tò wọ́n á fẹ́ lura wọn pa epo tá a ní tí ìṣe pé bóyá àyẹ̀ fẹ́ lọ rà níbìkan ti wá ní o tí ìjọba tó wà níta yìí tí wọ́n dájú débi pé le de dìbò fún wọn tẹ́ fi ìka yín tẹ́ fi gbé wọn wọlé ẹ̀yin lẹ gbé wọn wọlé àwa dìbò á gbé wọn síbẹ̀ pé kán lọ ṣojú wa tán bá lo ṣojú wa nǹkan tí a nílò nísàlẹ̀ wọ́n lè mú wọlé wá fún wa ǹjẹ́ a rí ǹjẹ́ a rí àǹfààní tán fi lọ síbẹ̀ fún wa ǹjẹ́ a rí àǹfààní yẹn ǹjẹ́ a rí jẹ ǹjẹ́ wọ́n lọ ṣojú wa níbẹ̀ gan rárá ǹjẹ́ ojú wa ni wọ́n tilẹ̀ lọ ṣe ní gbogbo ibi tí wọ́n láwọn jókòó sí ǹjẹ́ ojú wa ni wọ́n lọ ṣe àbí wọ́n lọ ṣojú ìdílé wọn àwọn tẹ̀dẹ̀ ń tẹ̀lé kiri wípé ká wá dìbò fún wọn yìí tá à ń te pé pápá tá à ń pariwo pé fẹ́ lọ tẹ̀ka fún yìí tí wọ́n bá wọlé wọn ò mọ̀ yín wọn ò dẹ̀ ní mọ̀ yín rárá nǹkan tó jẹ́ àǹfààní fún àwọn àti ìdílé wọn nìkan ni wọ́n ń jà fún ẹ wo àwọn méjì tí mo gbé síwájú wa yìí baba mi professor Bánjí Akíntóyè ati baba mi májàsọlá òòṣà ọmọ adéyẹmọ ẹ wò wọ́n wọ́n wà ní ìlú Kútọ̀nù nítorí èmi àti ìwọ nítorí ìjàngbara wípé kí èmi àti ẹ ká lè ní àǹfààní láti máa ṣe bí ọba nínú ilẹ̀ wa káwa náà lè jẹ́ olórí ilẹ̀ wa káwa náà lè máa lo nǹkan tá a ní gẹ́gẹ́ ohun àǹfààní tó máa wúlò fún wa ẹ ǹjọ́ wá yẹ kí àwọn bàbá yìí kí wọ́n jìyà lásán ǹjọ́ yẹ kí wọ́n wá máa jókòó kán máa wò pé àṣẹ ọmọ Yorùbá tí a ti ẹ̀wá torí wọn ń jìyà gan àṣẹ ọmọ Yorùbá ò ṣeé jà fún ǹjọ́ yẹ ká jẹ́ kí wọ́n ro àròkàndérú ipò yẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ṣí àfíjò ẹ bá mi ṣí àdọ́dọ̀ mi Májàsọ́lá Òòṣà ẹ jẹ́ kí bàbá ṣètò kí wọ́n pè fún rálì ẹ jẹ́ kí warriors wa ẹ jẹ́ gbogbo wa darapọ̀ ẹ jáde kí wọ́n lọ ṣe awareness fún gbogbo àwọn ìyá alájà fún gbogbo àwọn tó wà lérèkórèkó etétílé kí wọ́n torí àwọn ni olóṣèlú yìí máa ń rí mú mọ́lẹ̀ wọ́n ti mọ̀ pé àwa tá a wà lórí social media tá a ní Facebook a ní tẹ̀ka fún wọn wọ́n ti mọ̀ pé àwa tá a ríran a ní tẹ̀lé wọn ṣùgbọ́n àwọn ìyá yìí wọ́n ní fóònù wọ́n ní áńdírẹ́ẹ̀dì wọ́n ní áífóònù irú ìtẹ̀mí àtiwọ́ kó dání kò dẹ̀ sí olóṣèlú tó máa lọ sọ fún wọn àwa yìí náà la máa dìde la máa lọ sọ fún wọn pé ìbò àsìkò yìí ẹ má dìbò mọ́ ẹ má tẹ ìka fún ẹnikẹ́ni ẹ jẹ́ ká jà fún òmìnira ẹ jẹ́ ká gba òmìnira òmìnira ilẹ̀ Yorùbá ṣe pàtàkì lásìkò yìí àwa náà la máa jáde tá máa lọ ṣàlàyé fún wọn tí àwọn náà máa fi rí gẹ́gẹ́ bíi pé nǹkan tá à ń sọ yìí nǹkan tó yẹ káwọn náà darapọ̀ mọ́ ni wọ́n máa fi rí pé kínní yìí ó yẹ káwọn náà darapọ̀ mọ́ kájọ ṣe kájọ ṣe kájọ gba òmìnira òmìnira tá à ń jà fún yìí èmi àti ìwọ kì í ṣe torí tiwa à ń jà fún àwọn generation wa tó ń bọ̀ ẹ má jẹ́ ká gbàgbé o wọ́n ti yọ history kúrò nínú ìwé tí àwọn ọmọ wa ń kà ní ilẹ̀ Yorùbá kò sí ìtàn ní inú ìwé ilẹ̀ Yorùbá mọ́ nítorí náà tí a ò bá ja ìjà yìí kí a gba òmìnira yìí fún àwọn ọmọ wọ̀nyí àwọn ní ọdún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún sísìnyí àwọn ọmọ yẹn ò ní mọ nǹkan kan nípa ìtàn ilẹ̀ Yorùbá wọn ò ní mọ nǹkan kan nípa ìtàn ilẹ̀ wọn nípa ìran wọn rárá bó ti wù kó kéré mọ. Power on. Bluetooth. Hello. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ káàsán o ẹ yes sir. ẹ kú ètò lọ́wọ́ ọmọ tó ń ṣe o. àmín. ẹ rí ọ̀rọ̀ tí ẹbí wọn lórí lẹ́yìn ọ̀rọ̀ gidi ni ó sì lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọmọ ọkọ Yorùbá lóore àtàǹfààní. ṣùgbọ́n ṣé àbá ní sábòsí láti lè tara wa mm. kálá ń tẹkùn mí ibi tí nǹkan yìí ti dúró ìrẹ́pọ̀ ìfẹ́ ìṣọ̀kan ọ̀lànídì lóyún kó jọba lọ́kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. òun tó lóòótọ́ wọ́n ti pàtàkì àwọn oníṣòwò sáàrin wa láti fi dàrí àgbẹ̀ta gbẹdàrí rú. wọ́n lọ́n wá sí ọba tí èsì alábòsí tó sì ní sábòsí ẹnì kankan rárá. ó jẹ́ kó yá wa tá a wà nílé lọ́wọ́ yìí pé nǹkan ti délẹ̀ nàìjíríà o. àbákan kalaba bẹ èmi wá mọ́ sọ́wọ́ yẹn wípé ìjọba tó kọ́ jẹ lórílẹ̀-èdè nàìjíríà kì í ṣe ìjọba buhari lákòókò tó kọ́ jẹ ìran Yorùbá ò sọ láyé pé àwọn fẹ́ yapò lára Nàìjíríà hmm. nígbà tí wọ́n yàn wá jẹ tó fi hàn pé ìyànjẹ yìí àwọn làwọn ní láti fi máa yàn yín jẹ wọ́n ń bẹ tó pé tí a bá ní àwò àfẹ́ ìbámọ́ra ni tá a bá wò á ní ẹran ni wọ́n wọ́n láwọn àdúgbò kó táwọn ń gbẹ mm-hmm. báwo bàbá olóko làwọn àwọn tàbí ẹran làwọn lóòótọ́. Mm àìwá àkókò ní wa lóòótọ́ wọ́n sì ń jẹ wá lájẹfihàn gidi. Hmm. táwọn àtàbọ̀ wa dúró ní ìsọ̀bá náà wọ́n kò lára nàìjíríà wọn ò ṣe ní séèkì o pẹ̀lú bí abadé yìí o. wàláhì wàláhì wàláhì àwọn àbálàgbà ní tí èèyàn bá lé àgùntàn tó bá kan ògiri ìrẹsì ìpàdà tí wọ́n gùn yẹn débi ajá òṣìṣẹ́ ń o ìnira yìí tó gẹ́ ṣé ìran Yorùbá ló dára fún Muhammadu Buhari pẹ̀lú gẹ́gẹ́ ni torí kò yé mi torí ìwọ̀n mọ nǹkan tí ìran Yorùbá ṣe fún Muhammadu Buhari tó fi dé pọ̀ ló sọ wálẹ̀ sàn. kò wá ní kò tí ì àwọn àgbààgbà mi pé wí náà Yorùbá wọ́n pé mi lọ́kàn ní adójúlé tó jẹ́ pé orí àga tí ò ó dàgbẹ́ ẹni tó dò pé lọ́ni tó wá ń dìmọ́gi ewédú tí ń dìmọ́gi ẹ̀fọ́ ẹ dákun sí gbé ẹ̀fọ́ àti gbé ewédú bí ẹ̀dùn bí oníbàlọ́wọ́ omi tí ń gbé lọ bí omi ayé ò ní bẹ̀rẹ̀ àti omi ayé ò ní dé wa lọ àní tẹ̀sí odò ayé kò wá ní bàjẹ́ pàtó ní púpa kó tó di pátó wá dọ́nà mọ̀ àwọn bàbá yìí ni ẹjẹ́ apá sọ̀rọ̀ àwọn bàbá yìí ni ẹjẹ́ apá sọ̀rọ̀ ọkùnrin n tí ń bọ̀ ọlọ́run ò ní dékè ní ẹ̀mí àti ọlọ́run ò ní jẹ́ ọba lọ́run ọlọ́run àdàbí ìwájú ọlọ́run ẹ kú ètò àtàrúbọ. ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé. Hmm. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹ̀yin èèyàn mi o kí ni ṣíṣe ìfẹ́ ìfẹ́ ṣe pàtàkì ẹ̀rí pé mi náà ti ń sọ pé ìfẹ́ ṣe pàtàkì ẹ ká sora wa pọ̀ ká dẹyọ kan ẹ má yẹ ká ríra wa bí ọ̀tá mọ́ àwọn olóṣèlú tí wọ́n kó sáàrin wa àwọn náà ń jẹ́ ká máa ríra wa bí ọ̀tá ẹ má yẹ ká ríra wa bí ọ̀tá mọ́ ẹ ẹ má yẹ ká ríra wa bí ọ̀tá mọ́ ẹ ká ríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan ẹ jẹ́ ká ríra wa pé ẹyọ kan ni wá ẹ má yẹ ká ríra wa bí ọ̀tá mọ́ nígbà tá a bá ti ríra wa bí ọ̀tá mọ́ ẹ rí wípé nínú kọ́mẹ́ǹtì tẹ́lómi bá ń sọ̀rọ̀ á ní àwọn a àwọn ọ́pọ́nẹ́ẹ̀tì gbogbo oríṣiríṣi voice call ni mo ti gbọ́ etí mi gan ti fẹ́ di nígbà tó yá mi ò tiẹ̀ fẹ́ gbọ́ voice call mọ́ etí ti ń dùn mí kéèyàn máa sọ̀rọ̀ pé àwọn ọ́pọ́nẹ́ẹ̀tì kan máa pera yín ní ọ́pọ́nẹ́ẹ̀tì tẹ̀dẹ̀jọ́ ń ṣèdè tẹ̀jọ́ ń jà fún nǹkan kan náà Yorùbá nation kan náà lájọ tó pa fẹ́ gbà tàjọ ń jà fún ẹ wọ́n máa pe àwọn ọ́pọ́nẹ́ẹ̀tì àwọn kan onítìrí àwọn kan ti Sunday Igboho àwọn kan ti baba Akíntóyè àwọn kan ti wọn ti ẹ̀ṣẹ̀ kankan àwọn kan ti Nàìjíríà oríṣiríṣi ṣáwa ti di APC and PDP ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo orú nǹkan báyìí kó lo odò kó lọ mú mi ẹ jọ̀ọ́ ìṣọ̀kan la lè fi gba orílẹ̀-èdè ìyá dúpẹ́ onítìrí màá pè yín lálẹ́ yìí nítorí pé téèyàn bá ń kọrin tí orin náà ò bá dùn létí òun náà máa fetí ara ẹ̀ gbọ́ màmá ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fi olódùmarè mo fi bẹ̀ yín mo fi ọba tó ṣẹ̀dá yín sáyé mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kógun omi ẹ jẹ́ kógun omi màmá màmá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kógun omi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tó bá jẹ́ lótìtọ́ àti lódodo lẹ nífẹ̀ẹ́ ọmọ yorùbá tó dẹ̀ wù yín pé ká gba yorùbá nation tá à ń jà fún ká gba òmìnira tó bá jẹ́ lótìtọ́ àti lódodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé ọlọ́run máa bá yín sọ̀rọ̀ kò sẹ́ni tọ́lọ́run ò lè bá sọ̀rọ̀ ọlọ́run kì í sì gbé níbi rúdurùdu ọlọ́run wa gan ò sì fẹ́ràn ìjà ọlọ́run mímọ́ ni ọlọ́run wa ọlọ́run wa tóbi gan ó dẹ̀ fẹ́ràn nǹkan tó bá mọ́ ọlọ́run kì í gbé nínú ìdọ̀tí ẹ mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n so mọ́ yín olóṣèlú ló pọ̀ jù nínú wọn wọ́n rán wọn sáàárín wa ni wọ́n wá ń lo ẹ̀yin wọ́n lo avenue yín láti máa da Yorùbá nation rú ẹjọ́ màmá àkókò ti tó ẹjọ́ ó kù ìjọ́ mọ́kànlá tí wọ́n máa fi gbé ìdìbò dìde ìjọ wa lẹ́tọ̀ọ́ ká lajú wa sílẹ̀ ká máa bára wa ja ìjà tí ò nítumọ̀ ká wá sọ pé ìjà tá à ń jà ló fún wọn láyè láti ṣe ìdìbò kí àwọn èèyàn wa tún wá bọ́ sínú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì nítorí oko ẹrú la wà ẹ̀yin náà dẹ̀ mọ̀ ó yé yín dájúdájú wípé inú oko ẹrú la wà àmọ́ ẹ jọ̀ọ́ èmi máa bẹ̀ yín ni èmi ò ní wá bú yín mi ò dẹ̀ ní wá sọ̀rọ̀ àlùfàǹṣá sí yín mo wá bẹ̀ yín ni gbogbo ohun tí àwọn ọmọ Yorùbá bá ti ṣe èyí tó mú yín wò pé ẹ fẹ́ gba ẹ̀san tí gbogbo ẹ̀ fi rí bó ṣe rí yìí ẹ jẹ́ ká fojú fò ó ẹ jẹ́ ká fojú fò ó àkìtàn ló lórí ẹ wo bí wọ́n ṣe ń bú bàbá wa Bánjí Akíntóyè bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Baba tó ti close to ninety years kí wọ́n máa bú bàbá yẹn kí wọ́n máa pè lólè kí wọ́n máa ní ó fẹ́ gbowó ni ẹ jọ̀ọ́ àwa tá a tiẹ̀ ń bú Baba yìí ǹjẹ́ nìkan nínú wa tiẹ̀ tí ìgbédé ibi tí bàbá yìí gbédé àti ìṣe ìlarin ìkọ́tà wọ́n kọ́tà àti ìṣe nínú ayé nínú nǹkan tí bàbá yìí ti gbé ṣe nínú ayé tí bàbá yìí bá dákẹ́ lẹ́ni tí ò bá sọ̀rọ̀ Yorùbá nation mọ́ kò túnú kankan lára ẹ̀ wọ́n ti dé stage tó jẹ́ pé grandpa ni wọ́n ki wọ́n jókòó kán máa sinmi àsìkò tó yẹ kí bàbá máa sinmi ni bàbá tó kó wàhálà wa leya, náà sá kíjokíjo báwo la ṣe fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú yìí tọ́lọ́gbẹ́ bá ti ẹ̀dín lẹ́ni táwọn bá lọ àbọ̀wò làwọn fẹ́ fún Awólọ́wọ̀ lọ́hùn àbọ̀wò làwọn fẹ́ fún àwọn tó ti lọ báwo làwọn ti fẹ́ jábọ̀ pé báwọn ṣe fi ayé sí nìyí ìdí pàtàkì nìyí tí mo rò pé ó kan bàbá yìí lóminú tí ò jẹ́ kí bàbá yìí lè sùn tí fi dìde nítorí ìran Yorùbá mo dẹ̀ rò pé bàbá wa Sunday ọmọ Adéyẹmọ náà gbogbo wa la mọ̀ atẹ̀lé ni máyà ni kò ń ṣe ọ̀dàlẹ̀ kì í ṣe òpùrọ́ kì í sì tan èèyàn ibi tó bá ń lọ ló máa sọ tààràtàrà tá a bá wá rí tí bàbá sọ pé òun fura sí nǹkan kan ẹ jẹ́ ká gba ìfura lóògùn àgbà bí èèyàn bá lóògùn bí àrọ̀ nì bí ò bá ti ní ìfura kò lóògùn ẹni tó ní ara tó ní ara fu òun ni òun ò fi tẹ̀lé wọn láti lọ reclaim àbí láti declare ẹ má jẹ́ ká bú wọn mọ́ ẹ má bú wọn mọ́ àwọn ni wọ́n máa ń tán rí tí wọ́n fi sọ pé no àwọn ò ṣe ibi táwọn dé dúró yìí ẹ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ká wá torí gbogbo dúkùn yìí ká wá máa bára wa ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ ò lè gbé wa débì kankan ọ̀tẹ̀ ò ní jẹ́ ká rí Yorùbá yìí gbà ṣùgbọ́n tá a bá fi ọ̀tẹ̀ sílẹ̀ tá a bá sọra wa di ẹyọ kan tá a dúró ní one voice tá a dẹ̀ fi ìfẹ́ dira wa mú ẹ rí wípé ní kíákíá ibi tá a rò pé ó jìnnà a máa débẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o mo rọ̀ yín mo bẹ̀ yín ni ẹjọ́ torí ọlọ́run tí a ò bá gba yorùbá nation ó ní ìpalára o ìpalára yẹn pọ̀ o tí àwọn ìjọba yìí bá wọlé a mi rò pé ọmọ yorùbá nation kankan lè dúró nílé wọn á fi ojú wa rí mẹ́tàlá ẹjọ́ ẹ jẹ́ ká mọ̀ kí ká forí korí ká sowọ́ papọ̀ ẹ jẹ́ kán gbé rálì dìde ẹ jẹ́ kí rálì dìde kí awareness bẹ̀rẹ̀ ẹjọ́ ìtẹ̀mí rò gẹ́gẹ́ bí solution lọ́dọ̀ tèmi nìyẹn ìtẹ́yìn náà bá wá rí gẹ́gẹ́ bí solution torí àwọn bàbá mi kan ti sọ̀rọ̀ bí wípé ìjọba tó wà ń ta ẹ̀ tá a gba Yorùbá nation ká má jẹ́ kí wọ́n tẹ ìbò òun nìkan ló pé wa o nítorí tí wọ́n bá ti lọ kí ọwọ́ bọnú ìbò yìí tí a bá ti lọ fi ìka ìka ẹyọ kan wá yìí tó ń tó yìí tá a bá ti lọ tẹ̀ pẹ́rẹ́ ó ti tán nìyẹn o a ti sign amalgamation míì ó tún di ẹ̀yìn hundred years kẹ́tù lè kọ̀ fún ẹni self determination self determination òun la wà yìí o a sì ní ẹ̀tọ́ fún self determination ìjàngbara a ní ẹ̀tọ́ ẹ̀tọ́ wa ni right wa ni a lè decide a ní right láti determine ibi tá a fẹ́ gbé láti decide pé mi ò fẹ́ gbénu nàìjíríà mọ́ mo lè decide lẹ́nu pé mi ò fẹ́ gbénu nàìjíríà mọ́ mo lè decide lẹ́nu pé mi ò fẹ́ gbé kó eh, decision tèmi nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ ẹ̀tọ́ mi ẹ̀tọ́ wa ni kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa ká jáde fún rálì peaceful rally ká call for peaceful rally rally tá a dẹ̀ ti ń ṣe látijọ́ yìí náà ó peaceful kò sí ibikíbi tá a ti lọ ń ṣe ìdàlúrú kò sí ibikíbi tá a ti jáde tá a ti lọ ń da ìlú rú tàbí tá a lọ ń ba nǹkan ba nǹkan jẹ́ a ò kí da nǹkan rú rally tá a dẹ̀ ń awareness à polongo à ń jáde à ń jí àwọn tó ti sùn à ń jẹ́ kí àwọn èèyàn wá mọ̀ pé nǹkan tó wà níta ẹ má lọ kó sínú trap olóṣèlú nítorí twenty naira nitori fifty naira nitori one thousand nítorí agolo ráìsì kan tàbí báàgì ráìsì kan bá máa gbé wá ságbolé yín òun kọ́ lẹ máa máa jẹ o ẹ má jẹ́ ká tanra wa tí wọ́n bá fún yín ní ráìsì kóńgò mẹ́rin lénìí kóńgò mẹ́rin yẹn kóńgò kan ẹ jẹ fún oṣù kan àbí ọdún kan nìyẹn ọdún mẹ́rin náà máa lò ṣé kóńgò ráìsì kan lẹ máa jẹ fọ́dún mẹ́rin kóńgò ráìsì kan tó fún yín yẹn ṣé ẹ máa jẹ fún odidi ọdún kan Ejo, jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa sílẹ̀ ẹ jẹ́ ká yára wa ní brain ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n tún fi ọpọlọ wọn ká fi rán wa jẹ kán fi tẹ̀ wá mọ́lẹ̀ padà bí wọ́n ti ṣe máa ń ṣe nìyẹn ìṣe ni ìwà wọn nìyẹn ó ti di ìṣe wọn awo ò bá wọn jà ṣùgbọ́n ẹ̀tọ́ wa la ń jà fún ẹ̀tọ́ tiwa òun ni pé ká gba orílẹ̀ wa ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ká dá dúró gẹ́gẹ́ bí ẹ polongo ẹ̀ síta fún ayé kí ayé kó mọ̀ pé àwa ni ògo ilẹ̀ Yorùbá àwa ni adúláwọ̀ ògo ilẹ̀ gbogbo adúláwọ̀ ògo ilẹ̀ gbogbo àgbáyé ìlú Amẹ́ríkà tí wọ́n ń pè lólórí gbogbo àgbáyé lẹ́ni ilẹ̀ Yorùbá ló yẹ kí wọ́n máa pè ní ògo kí àwọn tó wà ní Amẹ́ríkà kí wọ́n máa wá ṣe tourism nílẹ̀ Yorùbá kí àwọn tó wa ni UK kí wọ́n máa ṣe tourism nílẹ̀ Yorùbá kí gbogbo Europe kán máa gba tí kán máa gba físà ilẹ̀ Yorùbá báwo ló ṣe máa rí lójú èmi àti yín báwo ni ìwúrí yẹn ṣe máa rí báwo ni ògo yẹn ṣe máa rí lójú wa kí wọ́n máa gba físà ilẹ̀ Yorùbá káwọn èèyàn máa wọ ilẹ̀ Yorùbá wá káwọn aláwọ̀ funfun gbogbo wọn kán máa wá kán máa ṣe tourism kán máa wá ṣe vacation káwa náà wá wá ká máa wò kí iná kó tàn kí omi wà kí ìgbáyé gbádùn wà fún wa kí ló tó lè ẹjọ́ ọ̀gá tá à ń pè fún nìyẹn ẹjọ́ ẹ ká darapọ̀ ẹ yẹ ká darapọ̀ mọ́ ara wa ká sora wa papọ̀ ká sora wa di ẹyọ kan ìṣọ̀kan ìṣọ̀kan ni mo fẹ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni gbogbo ẹ̀yin olórí wa náà ẹ̀yin bàbá bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ ẹ wà tá a rí tá a rí tá a dá mọ̀ àtẹ̀yin tá a dá a bẹ̀ yín a rọ̀ yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa sowọ́ papọ̀ ẹ tọmọdé bá ṣe bí ọmọdé ẹ jẹ́ kí àwọn àgbà náà kan ṣe bí àgbà tí àwọn àgbà kan ṣe bí àgbà ẹ̀yin bàbá wa ẹ ṣọ́ra yín pọ̀ ẹ̀yin ìyá wa ẹ sora yín papọ̀ ẹ jẹ́ ká dúró ní one voice ẹ má yẹ ká ríra wa bí ọ̀tá mọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ilẹ̀ tó mọ́ lẹ́ni oore ọ̀fẹ́ tá a rí gbà lẹ́ni àánú la rí gbà pa wà láyé ẹlòmíì ti kú àìmọye àwọn tó ti lọ nínú twenty twenty three tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀nyí bá a ṣe wọ twenty twenty three yìí táwa dẹ̀ sì ń wà lórí ilẹ̀ tá a dẹ̀ sì ń ṣe ẹ̀mí kì í ṣagbára wa o kì í ṣàwa ṣe o kì í ṣe pá ju àwọn yẹn lọ o ó wu ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ má yẹ ká fàyọ̀ fọ́ ẹ ká gba yorùbá nation ẹ ká fọwọ́sowọ́pọ̀ ká jà fún òmìnira ẹ jọ̀ọ́ ká gba ilẹ̀ wa òun ló pé wa o mo bẹ̀ yín mo rọ̀ yín o gbogbo bíkíbi tí a wà lórílẹ̀-èdè orígun mẹ́rin àgbáláyé ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ẹ jẹ́ bá mi láìkì ṣó yìí ẹ bá mi láìkì ẹ ẹ bá mi tẹ ṣíà ẹ bá mi ṣíà ẹ lọ́dọ̀ àwọn bàbá wa ọ̀dọ̀ àwọn ìyá wa àwọn gbogbo àwọn èèyàn kí wọ́n gbọ́ kí wọ́n lè ṣe kí ni ká fọwọ́sowọ́pọ̀ ká dára wa pọ̀ ká sọra wa di ẹyọ kan ẹ má yẹ ká búra wa lórí social media mọ́ èyí tá a ti búra wa ti tó ẹ jẹ́ ká wo kí ló kàn kí ni ká ṣe ẹ jẹ́ ká wà focus ẹ jẹ́ ká ronú ká kí ìmọ̀ wa ṣẹyọ kan ká gbé rálì dìde ẹ rí pé mò ń tẹnu mọ́ ẹ ṣiṣẹ́ tọ́ ẹ má gbọ́ lásán ẹ bá wa sọ fún àwọn tó máa gbọ́ ẹ bá wa ṣíṣe àìdọ́dọ̀ wọn ẹ bá wa pín fún wọn kí wọ́n ṣiṣẹ́ tọ́ ká gbé rálì dìde ká bẹ̀rẹ̀ awareness ká bẹ̀rẹ̀ sí jáde síta ní gbogbo state ẹ ṣe ìpàdé e fori kori e gbé rádì dìde ẹ gbé Radi dìde rádì wọ́n ti mọ̀ wá pé ọmọ Yorùbá nation ni wá wọ́n ti mọ̀ wá pé self determination ni wá àwa ò kì í ṣe àdàlúrú tá a bá dẹ̀ ti jáde síta àwọn tó bá darapọ̀ mọ́ wa a mọ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú bí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń protest tó bá darapọ̀ mọ́ wa ká dẹ̀ ṣe kí ni ojú lálákàn fi ń ṣọ́rí ká má jẹ́ kí wọ́n dá wàhálà nǹkan tá a bá lọ ogun ni ká kọjú mọ́ ká polongo yorùbá nation ká kéde ẹ̀ fún gbogbo àwọn tí ò ti gbọ́ àtàwọn tó ti gbọ́ àwọn èèyàn wa tí wọ́n sì ń rò lọ́kàn pé ta ni káwọn dìbò fún ta ni káwọn lọ tẹ̀ka fún ẹ jẹ́ ká lọ sọ sí wọn létí ẹ jẹ́ ká gbé spíkà wa jáde ẹ jẹ́ ká pariwo fún wọn pé ẹ má tẹ̀ka fẹ́nì kankan èyí tẹ́ ti tẹ̀kílẹ̀ bá bọ̀ ń bẹ̀ èrè wo lẹ jẹ́ ẹ jẹ́ ká lọ kéde ẹ̀ fún wọn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má yẹ ká ní ẹnikẹ́ni sínú ẹ má yẹ ká níra wa sínú mọ́ èyí tá a bára wa jà ti tó èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo bẹ̀ yín ni o ẹ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ ó ti tó gẹ́ ẹ má yẹ ká bára wa jà mọ́ ẹ ẹ má yẹ ká wa jà mọ́ o ẹ jẹ́ ká fi mọ́ bẹ́ẹ̀ ẹ ká pa ìjà tì ẹ ká wa dẹyọ kan ẹ ká pa ìjà o ká sọra wa dẹyọ kan nínú ká sọra wa dẹyọ kan la fi lè rọ́nà lọ o tàbá kọ̀ntínù láti máa bára wa jà ó léwu o ó léwu o ó léwu o ẹ má yẹ kán gba kán gba yorùbá nation kán gba kán gba wa sẹ́gbẹ̀ẹ́ kan o ẹ ká gba yorùbá nation ká bọ́ kúrò nínú gbogbo wàhálà tá a wà yìí o ẹ ká gba yorùbá nation ká bọ́ kúrò lọ́wọ́ gbogbo ogun ẹjọ́ ẹjọ́ lẹ́ni ẹjọ́ lọ́la ìjà lẹ́ni ìjà lọ́la ká bọ́ kúrò lọ́wọ́ gbogbo ogun location four one nine tí wọ́n fẹ́ ká rògbò wa lò ẹ ká fọwọ́sowọ́pọ̀ ká gba yorùbá nation ẹ ká wá ìfẹ́ rí gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń bínú náà gbogbo yìí ni mo sì ń bọ̀ wá sórí orí ìyá ẹ̀yìn mo sì ń padà bọ̀ wá sórí ètò láti wá pè yín láti wá bẹ̀ yín máa bẹ̀ yín dáadáa nítorí pé nǹkan tá a gbé dání a lè fi ọ̀tẹ̀ gba ìlú a lè fọ̀tẹ̀ gbà lú o ìlú tó bá fi ọ̀tẹ̀ gbà ọ̀tẹ̀ ló máa ń tu a lè fi ọ̀tẹ̀ gba ìlú ẹ rántí pé kì í ṣe ìwọ̀nba wa péréte tá à ń pè fún Yorùbá nation yìí nìkan la jẹ́ ọmọ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ọmọ Yorùbá nation ṣùgbọ́n tí wọn ò darapọ̀ mọ́ wa o wọn ò darapọ̀ mọ́ wa ìwọ̀nba wa tá a wá tún darapọ̀ kí ló dé tá à ń bára wa jà ẹ má yẹ ká sọra wa dọ̀tá mọ́ ẹ jẹ́ ká dúró ní one voice ẹ jẹ́ ká dúró lẹ́yọ kan ẹ jọ̀ọ́ ẹ ká ṣera wa lẹ́yọ kan odò á gbé gbogbo wa o ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé o gbogbo àwọn ọ̀dàlẹ̀ olóṣèlú tí wọ́n rán sáàrin wa láìpẹ́ láì ọlọ́run máa fojú gbogbo wọn hàn síta a dẹ̀ máa rí ojú wọn ọlọ́run dẹ̀ máa gbé wa lékè lágbára ọlọ́run àṣẹ ń tẹdùmarè a ò ní ṣe tì o àṣeyè la máa máa ṣe o gbogbo wàhálà wa ò ní já sásán o àìsàn àìwo wa láàárọ̀ lọ́sàn-án lóru ọlọ́run ò ní jẹ́ kó já sásán ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá bá mi ṣí àṣọ yìí ẹ bá mi ṣí ẹ̀ lọ́dọ̀ àwọn tó máa ṣí ẹ̀ fáwọn tó máa gbọ́ láti jẹ́ pé kí wọ́n pè fún ìfẹ́ láti parí gbogbo dúkùn tó bá wà ńlẹ̀ gbogbo àwọ̀ tó bá wà ńlẹ̀ láti jẹ́ kí gbogbo ẹ̀ kó lo odò lọ ṣe kíni kó lọ mú mi ẹ ẹ bá mi ṣí aṣọ yìí fún wọn ẹ ṣe mo dúpẹ́ o ojú òní tì wá o oòdùn àgbẹ̀ gbogbo wa o ọ̀dàlẹ̀ nìkan ni òní gbé o lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń bá mi tẹ̀ tẹ́ ń bá mi láìkì tẹ́ ń bá mi ṣíà ọwọ́ tẹ́ fi ń tẹ̀ tẹ́ fi ń ṣíà ọwọ́ náà ò ní ẹ̀ ní fi gbókùn ọmọ o ẹ̀ ní rí wàhálà o ìdààmú ò ní dé bá yín o ẹ jọ̀ọ́ ẹ ká ṣera wa lẹ́yọ̀kan ẹ ṣoṣo ẹyọ kan ni wá bíbélì ní ilé tó bá yapa síra ẹ̀ kò ní dúró ilé tó bá ti yapa síra ẹ̀ kò ní dúró o ọ̀nà tá a máa gbà tá a máa fi sọra wa di ẹyọ kan ó ṣe pàtàkì láti tọ̀ ọ̀nà yẹn ọ̀nà yẹn ni kẹ́ ẹ jẹ́ ká tọ̀ báyìí ká rin ọ̀nà yẹn ní gbogbo ọ̀nà láti sọra wa di ẹyọ kan ká lè gba òmìnira wa ọjọ́ mọ́kànlá péré ló kù tí àwọn tó fẹ́ẹ́ ṣe ìdìbò tí wọ́n palẹ̀mọ́ fún ìdìbò wọn pẹ̀lú bí ìlú ṣe rú rádaràda tí ìlú ṣe rí rúdurùdu yìí síbẹ̀síbẹ̀ wọn ò wọn ò kọ̀ láti dìbò wọn ò kọ̀ láti sọ fún yín pé àwọn ìbò apáàbì kan ni wọn rí kà ẹ dìbò ẹ dìbò wọn máa kà á wọn máa wọlé síbẹ̀ so tá bá ti wá rí i pé àlágbára lórí ẹ̀ kí wá làwa ń bára wá jà fún kí ló dé táwa náà sọ̀rọ̀ wa dẹyọ kan ká jọ ṣe papọ̀ ká gba orílẹ̀-èdè wa ká ro ti àwọn ọmọ tí a ò tí ì bí ká ro tàwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn generation tí wọn ò tí ì dé rárá tí wọn ní kẹ́ ẹ jẹ́ ká rò ẹ má yẹ ká ro tara wa àwa lè ṣẹra wa ẹ jẹ́ ká dárí jira wa ẹ jẹ́ ká dárí jira wa tá a bá wá tiẹ̀ ní dárí jira wa ẹ jẹ́ ká ro tàwọn ọmọ tó ń bọ̀ ká torí ẹ̀ ká dárí jira wa ẹ jọ̀ọ́ èmi náà mo lè ti ṣẹ̀yìn ẹlòmíì náà lè ti ṣẹ̀yìn nípa ọ̀rọ̀ nípa ìṣe àti ìwà wa èèyàn ni wá a ò kì í ṣe ọlọ́run a ò perfect kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe ọlọ́run ọba nìkan ni kì í ṣe àṣìṣe ẹ má ro àṣìṣe kí àṣìṣe tí ẹnikẹ́ni bá ti rò ti ṣe nínú ìrìn àjò yìí ẹ jẹ́ ká sọra wa dẹyọ kan ó ń ká mi lára òun ló jẹ́ kí n jáde lénìí mi ò ráyè gan láti jáde lénìí ṣùgbọ́n ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nítorí pé tí a bá ti gbà kí ìbò wáyé ó ní ìpalára púpọ̀ fún Yorùbá nation tá a gbé dání ìpalára tó dẹ̀ ní fún ó léwu ó léwu gan ẹ jọ̀ọ́ ojú òní ti gbogbo wa ẹ bá mi ṣíà ṣó yìí ẹ bá mi láìkì ẹ bá mi tẹ láìkì ẹ bá mi tẹ ṣíà ọwọ́ tẹ fi ń tẹ láìkì ẹ ní fi gbópo ọmọ yín o ọwọ́ tẹ fi ń tẹ láìkì ẹ̀ní fi gba lẹ́tà àbànújẹ́ ọwọ́ tẹ fi ń bá mi ṣí àyẹn ìdààmú ò ní dé bá yín o ẹ̀ní rí wàhálà wàhálà tí ó jẹ̀mí lò ò ní dé bá yín o ẹ̀ní rí wàhálà kankan bó ti ń wù kó mọ lágbára ọlọ́run ọlọ́run á bá mi dá gbogbo yín sí o a máa gbúrò gbogbo ara wa láyọ̀ àní gbúrò wa sínú ìbànújẹ́ àní ránṣẹ́ aburú pera wa o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ bá mi ṣíà ẹ̀ fáwọn tó máa gbọ́ àwọn tó yẹ kó gbọ́ ẹ bá mi ṣíà ẹ̀ fún wọn ẹ jẹ́ kí wọ́n gbọ́ ẹ jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìṣítí ni a ní láti máa búra wa ká máa bára wa jà ẹ ṣe púpọ̀ o èmi á máa fi eléyìí ṣe lọ báyìí ẹ lágbára ọlọ́run kọ́lọ́run lódùmarè kó má tún kọ àtúnrí èmi àti yín o ọwọ́ tẹ fi ń bá mi láìkì tẹ fi ń bá mi ṣíà ẹ ní fi tẹ ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ o ẹrù tábí amọ kì í tú wọn ò ní gbé ká yín mọ́lé o àwọn ọmọ yín ò ní jáde lékú lọ́wọ́ ẹ̀yin náà ò ní jáde lékú lọ́wọ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ kí n tó máa lọ ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n fi àdúrà yìí sí i kọ́lọ́run dẹ̀ gba àdúrà wa àdúrà wa máa gbà ojú òní tì wá lágbára àṣẹ Èdùmàrè ojú òní tì wá o ẹ jẹ́ kí n fi àdúrà yìí sí i ká gbọ́ àdúrà yìí díẹ̀ láti ẹnu bàbá wa hmm, ká gbọ́ kí ọlọ́run kí ó gba àdúrà wa àdúrà gbogbo wa pátápátá lọ́lọ́run máa gbà ọlọ́run ò ní fi àdúrà ẹnìkankan wá sílẹ̀ láì gbà lágbára ọlọ́run àdúrà wa máa gbà ojú òde ni wàá tì gbogbo tá a bá dáwọ́lé a máa yọrí sí rere ọ̀rọ̀ wa ò ní dojúrú ṣe ti gbọ́. lọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurú gágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí gbarúmọ̀lẹ̀ ojúkọ tòun ìbà àwọn gbarúmọ̀lẹ̀ ojúkọ sí ìbà ọ̀tàrẹ́lú gbarúmọ̀lẹ̀ tá a lu sára fún ìbà alayé ọlọ́run ìbà ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbásẹ̀ arẹrẹ ní mògún orúkọ tá n pòkú lákàáyé gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù Yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ no going back bẹ́ẹ̀ ni itọ́ ẹnu mi dàṣẹ nítòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní ti pín kóṣẹ́kóṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ohun ẹnu mi dàfọ̀ṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni ká rọ̀ọ́rọ̀ mọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yorùbá nation ó ṣeé ṣe tá ẹ finú fídọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfi kíran Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án àtàárọ̀ kùtù bẹ́ẹ̀ rìn lọ́dẹ̀gbọ́ bẹ́ẹ̀ rìn níyàlẹ́ta àtìlẹ́yìn olódùmarè àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ yorùbá ò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi òṣòro màlèfìà àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá bì kó sọ̀rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ò ní bá wọn rí jẹ àwọn ọmọ adarí oorun láéláé àṣẹ wàá bẹ́ẹ̀ ni o àníṣẹ́ gbogbo àwọn tó dìgírí dìgbàmú wípé kíran yorùbá ó bọ́ lóko ẹrú ẹ ò ní bá wọn ṣàìsàn débi ẹ̀mí gbé wà torí wípé pẹ́pẹ́ lowó ń ṣe nílé arọ́ ara pápá là bẹ́ tu òdòdó kan kò ní sọwọ́ kó má bá wọn nájà àyífàkùnrin ẹyẹ lórí ìtẹ́ àìsàn kankan kò ní fi lé yín ṣe bùgbé ọmọ aráyé kò ní bá wọn fẹ́ gbà fún yín ló ń jẹ torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn àní gbogbo àwọn tó fọwọ́sowọ́ tí wọ́n finú konú lórí kíran rere ọmọ Odùduwà lè jí múmúṣẹ tí kì í ṣe torí ipò tàbí ṣe árími tí wọn ò sọ́ra wọn dàparò sábẹ́ ìran Yorùbá gbé ta tó jẹ́ pé ìdúró re ohun ìfẹsẹ̀rinlẹ̀ àtìdúró gbẹ́ngbẹ́ng Yorùbá nation lẹ́yìn ń fẹ́ ní gbogbo ìgbà ẹ ó roko àlọ́dé ẹ ó máa rọjà lọ́bọ̀ ilé kò ní lé yín síta o ọ̀nà kò ní nà láéláé lágbára orírun ilẹ̀ Yorùbá torí wípé àṣẹ iná ni iná fi ń jógbó òṣèwọ̀n àlùsẹ́ rẹ̀ mi àṣẹ òrùn lòrùn fi ń gàtà ó Asalu, aṣálú ó dọwọ́ yi ìlú ó dọwọ́ ìgbé àmì ìgboro títì adágbákọ́ Ologi fòjà ológì ní òru ológì ní òru kò ní jẹ́ Lori ẹ ṣiṣẹ́ tọmọtọmọ àṣẹ bẹ́ẹ̀ àfọ̀gbóhùn lórí gbogbo èyí tí mo wí lónìí fún gbogbo ènìyàn tó bá fẹ́ kíran Yorùbá tẹ̀síwájú ó ṣe kó ṣe náà ní tìlá kọ́ṣẹ́ o ẹ̀ní dẹni ẹ̀yìn láyé ìtọ́ ẹnu mi àṣẹ ṣùgbọ́n o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gbòkè gbọdọ̀ gbégi dínà gbígba Yorùbá nation ọyá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràtà máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràtà ìbáṣọkùnrin ni ló ń ṣàtakò ìran Yorùbá ọ̀bàràtà máa ká wọn dà sọ́run ọ̀bàràtà ìbá bá aṣọmọdé ìbá àṣàgbàlagbà ọba ní tàbí dòye ló ń ṣàtakò gbígba yorùbá nation ọ̀bàràká ọya máa káwọn dà sọ́run ìbá aṣọ olóṣèlú ìbá àṣẹ ìran míì tàbẹ́ni tó súnmọ́ra yorùbá bíi kásán ọrùn ló ń fojú sọ̀rẹ́ tó ń dẹ́yìn sọ̀tá tó ń wí pé kíran yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká ọya máa káwọn dà sọ́run torí wípé girileyala bẹ́tu bẹ́ẹ̀ ni girileyala bá gùn rí kógbókògbó là bá ọmọ onígbògbó gbogbo ọ̀tá yorùbá nation fírí ìbò ìbòfinrí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò ìbò fi rí bọ́sọ̀ lóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò ìbò fi rí ìbáṣọkùnrin ìbáṣọbìnrin ìbáṣọba ìbáṣèjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò ìbò fi rí àníkọ́ba má ẹ̀ àníkó lóṣèlú má ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbó lóṣèlú kó lóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbégi dínà ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú gbígbòmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ̀dọ̀ fi rí ìbò ìbò fi rí yóò ṣẹ lérí àwọn ọ̀tá ó dilé ọmọ Odùduwà èpè kórókórókóró ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ tí mo wípé takẹsẹ ní ṣẹ láwùjọ òkú tìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣẹ láwùjọ ọ̀bọ dandan ní tàbí dán òmìnira ilẹ̀ yorùbá dandan ni kó tó ràn yorùbá lọ́wọ́ agbádúgbò ẹ̀yẹ mákè agbádúgbò ẹ̀yẹ mákè ọ̀yà dámi lóhùn dámi lóhùn sẹ́rẹ̀ ní dámi lóhùn agbádúgbò ẹ̀yẹ mákè ló ní kómìnira ilẹ̀ yorùbá ó tẹ̀ wọ́n lọ́wọ́ ẹlẹ́ra fún gbágilọ́ya àwọn okote orí ọ̀rán òun wí fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ dàrin bàbá wa pòfẹ́sọ̀ akíntóye bàbá wa adéníran sunday adéyẹmọ ìgbòho ọ̀ṣà àti màmá wa onítìrí àti gbogbo àwọn tó ń sòkè sódò wípé kíran Yorùbá ó bá lóko ẹrú gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrin wọn rú ẹlẹ́ra fún ẹlẹ́ra fún ni kó máa rá wọn níyè tọmọtọmọ o àníṣẹ́ gbogbo ìsun àbíwálẹ̀ tó fẹ́ máa gbégi dínà ọmọ Yorùbá oko orí ọ̀rẹ́ kó máa kó wọn dà sọ́run àrẹ máa bọ̀ torí wípé àjìgàn òòrùn tó bá ti ṣe ìtìjú ló bà kí ìtìjú ó bá gbogbo àwọn ọ̀tá Yorùbá nation ẹ o ètò kó máa tún gbogbo ìran Yorùbá ṣe àkànṣìmọ̀gbà ló ní kíran Yorùbá ó dà pé sísí rè torí wípé òrùlémọ sílélémọ jáde lórúkọ táǹpẹ yín ìyàmí àtẹ asokú gbọrọ kálé lórúkọ táǹpẹ yín èmèrè àwọn ọmọ Odùduwà àwọn ọmọ Yorùbá ń sunkún òmìnira mọ́ yín lónìí wọ́n ń sunkún ajé mọ́ yín lónìí ọmọ Yorùbá ń sunkún ìlọsíwájú mọ́ yín lónìí Yorùbá nation yìí ẹjẹ o oṣó ló bá diwọ́ ìran Yorùbá ìtukọ̀ bá wa tú àṣẹ àgbẹ̀ ló bá ìtukọ̀ bá wa tú ẹlẹ́bọ lóògùn ló bá ń diwọ́ ìran yorùbá tó ń wípé yorùbá nation dàfàtì ìtukọ̀ bá wa tú olóṣèlú ló bá ń diwọ́ ìran yorùbá ìtukọ̀ bá wa tú àáfàá tàbí pàìtàn ló ń diwọ́ ìran yorùbá ìtukọ̀ bá wa tú ìran haúsá àbíran yíbò àbíran fúlàní ló bá ń diwọ́ ìran yorùbá ìtukọ̀ bá wa tú ìbá àsọmọ yorùbá gẹ́gẹ́gẹ́ ló ń diwọ́ ìran yorùbá wípé kí yorùbá ó dẹni ẹ̀yìn ìtúbá tó àdúrà wa gbà ó ó dáa o àwa ń fèyí ṣe lọ o ká tó wá máa lọ ẹ jẹ́ ká fi national anthem wa ká fi dágbére pé ó dàbọ̀ o ẹ ṣé o God bless you all o. Bluetooth connected. ṣé o adúpẹ́ o pàdé wa bí oyin o.